Okay. Mo lọ wà. Ọ̀ya, mi lọ sínú ọkọ̀. ọ̀sẹ̀ mélòó lè ń ṣàsìkò ilé ẹ̀kọ́ òfin mílẹ̀ kó máa lọ sí ìrìn àjò kankan rárá ó ṣàmọ̀ pé aboyún moṣù mámọ́jọ́ ni mo wà yìí ò tiẹ̀ fi pa kankan sí nílé rárá kémi àti ẹjọ́ máa gbépò gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó àfi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ṣáà ni ga o. táyé lolú má bínú sí mi oníṣẹ́ ọba ló fi rẹ̀ ṣọ̀fà. oníṣẹ́ ọba ló fi rẹ̀ ṣọ̀fà ṣé ẹ wá ní kó má ráyè fún ìyàwó ẹ rárá wò ó ipò ẹlẹ́gẹ́ ni mo wà yìí. ipò ẹlẹ́gẹ́ ló wà ń tọ̀tọ̀ ṣùgbọ́n ọlọ́run tó di ẹrù ẹ̀ síbẹ̀ òun náà ló máa sọ ìkàlẹ̀ láyọ̀ àtàlàáfíà. àmín. àti pé ẹni tí a dágbére fún kò ní mọ bí tá à ń lọ. àmín. àti pé ariwo gbàǹjo wá bí tèlá jùlẹ̀ ọ̀run kò ní ṣẹlẹ̀ nínú ilé. àmín o àmín ah. àmín àmín ọlọ́run àdébà mi ṣú ẹ lọ láyọ̀ àtàlàáfíà aṣọ ẹ̀ bọ̀ láyọ̀. ṣọ̀rẹ́ ejúmọ̀ mi àyà mi. kọ́ mo wá ṣèlérí fún ẹ pé. ìrìnàjò lè tí mo lọ tí mo bá ti dé máa pa gbogbo iṣẹ́ tí pátápátá máa wá wáyé fún ẹ láti bá ìṣeré dáadáa máa fi owó pa púpọ̀ rà. fọwọ́ pa ẹ lẹ́ẹ̀kẹ́ fọwọ́ pa ẹ lójú kọ́mọ ẹ lè jọ mí dáadáa. wàá sọ. <laughs> ọmọ mi má yọ màmá ẹ lẹ́nu tó bá ń gun pa tó bá ń gun ẹsẹ̀ ìrora máa ṣe ò gbọ́. má ṣojú bẹ́ẹ̀ má ṣojú bẹ́ẹ̀ ṣe ọgbọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ni ó yára rẹ̀. sọ fún mi ta ló dágbére fún látàlẹ́ àná kó tó lọ àlọ́mọdún náà. kò sí ọ̀rọ̀ kọ́kọ́ lé láàrin wọn tí mò ń lọ. ìdí yẹn yẹn yẹn yẹn yẹn èmi mò ń bá ìsọ̀rọ̀ ló ń jẹ́ ní pàṣàpàṣàpàṣà tú kí ni ẹnu ẹ o fẹ́ kọ́ lébi lọ́wọ́ lórí lọ́dún. Ah, ah. ó dà ká wípé kò séèyàn kankan lé ṣé òòrẹ́ nìkan kan pè lórí aago wípé mò ń lọ àlọ́mọ́jú tó fi wá lọ látàlí àná nínú òjò tó ń rọ̀ tó tó báyìí tó wá wọlé nídàájí yìí ẹ́ wọ́n ṣe o. kẹ́hìndé wo kárẹ̀ là ń sọ fún ẹ kò sí ẹni tó sọ fún ẹ pé ó ti tòjú bọ́ ṣùgbọ́n má joyè àgbẹ̀ tó ń farọ̀ tọkọ tó bá máa lọ́kọ mú kàn wá ní pàtó pé lè ló máa fẹ́ má kàn joyè ọmọ kòkó máa rìn káàkiri bí ọmọ tí ò lára tí ò lẹ́bí ìwọ náà wò gbogbo ṣe múra ṣó bọ́ sí báyìí bó ṣe múra kẹ́hìndé. ẹ má ṣèpẹ́ fún ẹ fi sílẹ̀ ajá tó máa nù ní gbọ́fèrè ọdẹ wọ́n ní èrò tètè jí èrò jálẹ̀ ògbọ́n tèrò là ń wí fèrò ṣebí tààrẹ là ń sọ fún ẹ bá a sì ti ṣe rìn là ń kó ní tó bá rìnrìn ọmọlúàbí ọmọlúàbí ló máa pàdé ẹ lọ́nà àmọ́ tó bá rìnrìn àwàsà kò sígbà tán ní fèkò rọlẹ̀ tó bá dẹ̀ ṣe pé bó ṣe ń múra iná lóhùn ẹ tẹ́ra mọ́ kò sọ̀rọ̀ ẹ̀ di ọmọ jákujàku játijàti ọmọ rírìn onírànú ajẹyàwó. kọ́ni fún ọmọ níbi kò bá rẹ̀ dà sọ́run ní rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. ẹ ẹ máa bọ́ bí sọ̀rọ̀. gbogbo wọn. ọ̀rọ̀ mi ti wá jẹ ní ìdajì kùtùkùtù ó tún wá jẹ ní òjò. mo kàn ní kí n ka yín mọ́lé nítorí mo mọ̀ pé yín náà kì í pẹ́ ń lè. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ pẹ̀lẹ́ gbogbo ilé ńkọ́. àlàáfíà lọ. baálé ẹ̀ náà ńkọ́. àlàáfíà lọ wa. mo ti ẹ̀ gbọ́ pé ó lọ ìrìn àjò ṣó ti dé. kò tí ì dé o ọ̀sẹ̀ méjì ló ṣì lò ọ̀sẹ̀ tó ń bọ̀ ló máa dé torí ọ̀sẹ̀ mẹ́ta ló làwọn máa lò adélayọ̀ àtàlàfíà a náà láyọ̀ àtàlàfíà. kẹ́hìndé dà. wọ́n ó gbá báyìí ló ń ti ẹ̀rù jàre ẹ̀yìn táyé ọlọ́run ló pè ẹ̀ wá o sórí màá fẹ́ kó máa bá mi bá kọ́hìndé sọ̀rọ̀ dáadáa bá mi bá sọ̀rọ̀ àṣẹ lóòótọ́ lòwe àwọn àgbà wọn ní tá a bá bímọ méjì méjì ìwà wọn máa ń yàtọ̀ ni ah, ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́ bá mi bá sọ̀rọ̀ kóun náà tiẹ̀ fàdàgbé ètò ẹ̀ náà kó fi rọ̀ síbì kan. ìwọ wò fún àpẹẹrẹ ìjọ jẹ́mọ̀ ìpè kẹ́hìndí ẹ̀ ó ṣe ń wọlé lówùúrọ̀ yìí ni láti alẹ́ àná ládùúrú gbogbo òjò tó ń rọ̀ látàlẹ́ àná tí ò dá yìí orí kẹ́hìndé ni gbogbo ẹ̀rọ lé lórí a sì ń béèrè lọ́wọ́ ẹ̀ nísìn ibo ló lọ kò rí èsì kan pàtó fún wa ta tó rán níṣẹ́ kò lè san kankan ṣé bí ara nìwọ mú yìí bí ọmọ gidi ta lẹni tó máa rí ẹ pẹ̀lú ìhùwàsí àtìmúra ẹ tí ọmọ òní hùn pé kọ́mọ òun náà dádélé bọ̀ kẹ́hìndé kan ń ṣe bí ìjàláwọ́ tà káàkiri ó ń ṣe bí ọmọ tí ò níran kò ṣàṣàlátù kò tún lè kírun ṣé wà nìyẹn ẹ bá sọ̀rọ̀ o bá kẹ́hìndé sọ̀rọ̀ o. ẹ wo bàbá mi ẹ̀yin náà ni màá bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú mo kúkú máa ń bá a sọ̀rọ̀ àdúrà náà lè máa fi máa ràn án lọ́wọ́ mo ṣàmọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan ṣáá gbọ́ ibo ló wà báyìí. ó gba bóyá nu yàrá ẹ̀ ló lọ bóyá ìpìlẹ ló lọ ṣàgbà báyìí lọ jàre. àfi pé kejì kan ni wọ́n kò síbi kankan tó wá bá jọ táyé kejì ẹ̀ Dandan. Àwọn òbí wa sọ àwọn ọ̀rọ̀ kan fún ẹ. Mi ò dẹ̀ fẹ́ kó rí àwọn ọ̀rọ̀ náà dànù. Jẹ́ kí ọ̀rọ̀ wọn yé ẹ dáadáa. Ṣé o mọ̀ pé lójú alájá bí kílẹ̀ ó dẹ̀kọ ni? Lójú àwọn òbí wa bíi ká ti bírú ká ti bí gbà ni. Ẹ́ ìwọ náà wá wọ̀rọ̀ kọ̀ọ̀kan fi ṣàdá. Mẹ́ni tó ń fẹ́ wálé àbẹ́ni tó ń fẹ́ òṣèré. Táyé kí ló dé tí mi ṣe lè fi hàn nígbà tí kì í ṣaká tí kì í ṣadẹ́tẹ̀. àmọ́ ṣoore ìrìn àjò ilé ọkọ kò kì í ṣe ibi téèyàn kan júwọ̀ rárá kò ṣe ibi téèyàn máa sọ pé mò ń lọ mò ń padà bọ̀ lọ́dún tó ń bọ̀ tó bá ti kó sí tán báyìí ó di gbére nìyẹn ṣòkòtò wèrè lóòótọ́ ni ilé ọkọ ò ṣe kánjú wọ̀ àmọ́ ṣé torí ẹ̀ ló ṣe fẹ́ wá darúgbó sílẹ̀ àwọn òbí wa ni ọjọ́ ìyá àdàgbà má kúrò lárúbọ̀ àwa yìí má kúrò lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kí ló dé òkú máa máa wọṣọ jáǹgbé jáǹgbé kákàkiri ẹni bá rí ẹ tí wọ́n lù bọ̀wọ́dé nìyẹn. táyé ò ń bú mi nìyẹn o ò ń bú mi àbí. mi ò bú ẹ ìwọ náà wá nǹkan ṣe ẹ wá nǹkan ṣe. jẹ́ kí ṣe nǹkan táwọn òbí wa ní kò ṣe wá nǹkan ṣe ẹ́. táyé máa mú kó wálé àmọ́ mo ṣe ń ṣàwọn ìwádìí kan pa ẹ̀ ṣó mọ̀. mo fẹ́ kọ́kọ́ mú mi lọ báwọn òbí ti kémi tó mú lọ báwọn òbí ti tẹ̀lé o mọ̀ tí yóò bá ṣèwádìí dáadáa báyìí tí yóò bá mọ̀kùnrin déwájú bàbá mi ọ̀ràn tí wọ́n ní pé a kì í mọ́kọ mọ́ ká tún máa lè. bẹ́ẹ̀ ni síbẹ̀síbẹ̀ ṣe nǹkan táwọn òbí wa fẹ́ kínú wọn lè dùn ẹ mọ́kọ wá lé kẹ́hìndé. mo ti gbọ́ ó ṣe ọkọ ẹ̀ ń kọ́. àlàáfíà ló wà ó ṣàmùgbò rẹ̀. kí ló dé tó wá pẹ́. má bínú sí mi ó mọ̀ pé kò sínú ìwà mi kí n máa pẹ́ wá rí ẹ àmọ́ ìṣòro díẹ̀ kan ni mo ní pẹ̀lú àwọn òbí mi. ìṣòro ó ah, ah. máa gbọ́dọ̀ níṣòro níbi tí mi bá wà. bóyá ló mọ̀ wípé torí ọ̀yà lọ́lọ́run fi dá èso torí ara ilé lọ́lọ́run fi ṣẹ̀dá ara oko nígbà tó kì í ṣe ọmọ orin tèmi. ó tún ti bẹ̀rẹ̀ láre mo ti ní kó yé máa pẹ̀rẹ̀ lọ́mọ orí rẹ̀ mọ́ áá ah, ibi òjù bí bá a ṣe bẹ́rù la ṣe bọ́mọ ìkọ̀kan náà la jẹ́ iwájú ọlọ́run. ìkan yàtọ̀ sí kan a ò gbọ́dọ̀ fẹ́ ẹni tó kú ẹni tó sùn a ò gbọ́dọ̀ fẹ́ ẹni tó ti ń pa ẹni tí kú pa ah, ọmọ olówó nìwọ ọmọ tálíkà lásán lásán lèmi. lára ni kò má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ sí i ó máa ṣẹ́ gìtà lénìí ó má lè dún ọmọ aláṣọ lọ́la. mo gbà bẹ́ẹ̀ níwọ̀n ìgbà tó bá sì ń jó lólùfẹ́ mi jẹ́ ká gbà pé mo nírètí. Lanre ibi ọ̀rọ̀ ìfẹ́ èmi àti ẹ ní òkè ìṣòro tí mo ní mo nípa láwọn òbí mi wà. o gbọ́dọ̀ níṣòro níbi tí mo bá wà àbírò àsàmọ òun ló ń pa yìí. Lanre àwọn òbí mi ti ṣètò wọn ti dá ọjọ́ ìgbéyàwó mi. ṣètò ìgbéyàwó rẹ fún ta ìlú ọmọ ọ̀rẹ́ wọn tó ṣẹ̀dé látòkè òkun wọn lẹ́yìn tó wù wọ́n kí n fẹ́ nìyẹn bí wọ́n ṣe fi táyé fọ́mọ ọ̀rẹ́ wọn náà nìyẹn. ìgbà tó wá mọ̀ bẹ́ẹ̀. kí ló tún wá ṣe lọ́dọ̀ mi ọmọ àkúṣe. mo kàn ní kí n jẹ́ kó mọ ìpinnu mi ni eléyìí lè jẹ́ gbá ìkẹyìn tèmi àti ẹ̀ máa ríra wa o tí n bá wá sọ fún ẹ kó má dàbí pé mo fọ̀bẹ ẹ̀yìn jẹ ẹ́ níṣu ni. wambi wàá dẹ̀ fi mí sílẹ̀ wàá máa lọ bẹ́ẹ̀ lóòótọ́. ojú ọkùnrin ni ẹ eré ni mo ṣe. má máa bá mi dárò àwọn àpárá kàkàrà ọba ìmọ̀ náà eré tó ń ṣe ìtì lágbára jù ẹlẹ́dẹ̀ ní gbogbo eré lòún gbà ó tó bá ti dèrè gbádìgbádì òun ò fara mọ́ fọwọ́ kan ó kan àyà mi wọn náà wò bó ṣe ń dún. ó máa ti sọ̀rọ̀ yìí dòótọ́ eré ni mò ń ṣe pé sọ léré tá a sọ láwàdà táwọn òbí mi bá lò lè fẹ́ mi kan kí ló fẹ́ ṣe. Ah, òkú á sùn. òkú àwọn wò ṣó fẹ́ pa èmi àtàwọn òbí mi ni. mi ò ní pa o mi ò sì ní dọ́dọ̀ àwọn òbí rẹ màá para mi màá sì pọkọ yà o. Ah, irú sọkúsọ wo ló ń sọ iná láàrin ọlọ́run mà ní ṣe é lápá yan ó dà àǹfààní wo ló jẹ́ fẹ́ni tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀yìn tó bá torí onípélékù àìmọye alábàjá tó máa gbórí sàárè ẹ̀ kọjá. Hmm. àdàmọ̀ pé mo ti torí ara wa kù. sọ̀rọ̀ wà nìyẹn nígboro ẹ̀ pẹ̀lẹ́ ọkọ ìyàwó tó fẹ́ torí ara wa kù. akuku ni kò jẹ́ kí màmá ẹ̀ mọ bí mo ṣe jẹ́ sí ẹ látọjọ́ o ò gbà ó kàn ń ṣe mí ségesège ni. ṣé yẹn ló ń dùn ẹ òní wá ni kò ní dọ̀là òní ló máa mọ̀ pé màámi ti mọ̀ ẹ́ bí a jẹ́ ká lọ kíákíá ni. òní ni kò ní dọ̀la o ti yá báyìí. irọ́ ẹ̀. gbọ́dọ̀ lọ. láre. ọlọ́pàá ni. èmi àti Láre Ládìjọ ń bọ̀ ó ní pé kí n wọlé wá pé òun fẹ́ sáré ra nǹkan bẹ́ẹ̀ ni mà. àbí wọ̀ ni kẹ́hìndé. bẹ́ẹ̀ ni mà ó yà mí lẹ́nu pé ẹ mọ̀ mí o. <laughs> aya mi ìwọ ló yẹ kó máa pè é pé kò tí ì délé àti ń búrò ẹ lọ́nà oko o ṣeun okó àjò mi okó àdúró tì mí o wà á níyì ò ní tẹ o. àmì mà àmì o kọ́lọ̀ ń dẹ̀gbà adẹ́mi ẹ̀yìn náà sí. àmì àmì ẹ̀ẹ́d èmi mo ní kí Láre sọ fún ẹ pé kó wá. mo fẹ́ sọ̀rọ̀ láàrin fún ẹni kò lè mọ bó ṣe máa máa bá láàrin gbé nítorí èèyàn kò kí bọ́ra pamọ́ fọ́dọ̀. ẹ má sunkún mi ò tiẹ̀ mọ̀ pé ẹ̀yin lè ránṣẹ́ pé kí láre pè mí wá èmi tiẹ̀ ṣì ń dà láàmú pé mo fẹ́ wá mọ̀ yín ni torí gbogbo ìgbà tí bá ti wálé sọ́dọ̀ yín ẹ̀ kì í sí nílé ẹ má sunkún o ẹ bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọmọ ọlọ́run níjà rọrùn ẹ kú mà. àbí sórí ìwà pàlẹ́ ti láàrin wu kò tẹ́mi lọ́rùn bí mo dẹ̀ ṣe bí láàrin ń da láàrin láàmú òun ló mú káwọn èèyàn máa sọ pé ọmọ àlè ni torí ìwà múndíá ni mo fi bí ìwà oge àwọn èèyàn ń pe láàrin ní ọmọ àlè Láre náà pàápàá wá ń hùwà bí ọmọ àlè ṣùgbọ́n níjọ́ tí Láre ti sọ̀rọ̀ ẹ fún mi àti wá ẹ tèmi náà rí mo ti mọ̀ pé ọmọ mi ni ẹ mi lè fi nǹkan kan pamọ́ fún ẹ kọ́ ìdí aya mi jọ mo fẹ́ kó bá mi gba ìwà àpáǹlé lọ́wọ́ Láre nígbàkigbà tẹ bá jókòó pọ̀ máa bá mi sọ fún wípé ó ní bàbá o kì í ṣọmọ àlè o ṣọ kúkú mọ̀ pé kò sí tóbìnrin ò lè gbà lọ́wọ́ yìí nígbà tẹ báyìí nífẹ̀ẹ́ ara yín. bẹ́ẹ̀ ni mà gbogbo nǹkan tẹ́ ẹ sọ ni mo mọ̀ nígbà mi tí lárin bá wùwà báyìí inú mi ò kì í dùn sí i àmọ́ mo nífẹ̀ẹ́ kò sí kankan tí mo lè ṣe sí mo ti gbà gẹ́gẹ́ bí àgbélébù mi. o ṣe bó ṣe nífẹ̀ẹ́ lárin ọlọ́run á nífẹ̀ẹ́ wọ̀ náà ikú ò ní pa yín àìsàn ò ní ṣe yín ṣé ìwọ náà ò nífẹ̀ẹ́ lárin ṣáà ìfẹ́ ẹ̀tàn ló ní sí. ó ti rọ̀ màmá bọ́mọ kókó ṣe nífẹ̀ẹ́ ọmú láyà ìyá ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo ṣe nífẹ̀ẹ́ láàrin kò kì í ṣèfẹ́ ẹ̀tàn ni mo ní sí. kò ṣe tó bá wá jẹ́ pé lóòótọ́ o nífẹ̀ẹ́ láàrin mo fẹ́ kó ṣèlérí fún mi lẹ́yìn torí pé tó bá fi láàrin lẹ̀ ìmọ̀ tó lè ṣẹlẹ̀ sí mi o. màmá ó wá ṣe ìlérí fún yín lèmi wípé mi ò ní fi láàrin sílẹ̀. Si kọ́lọ́run má fi ikú tó yáwó pa kankan nínú àwọn méjèèjì. àmín ikú ló ń pa ọmọ ìjọ lẹ́yìn yẹn ikú ò ní pa yín ikú ò ní tì yín ká ẹ lóra yín gbókùtà. láàrin ilé ọkọ mi ó náwó bí fún yàn ó dẹ̀ lọ látẹ̀kọ̀ ìwọ tó má lè jò wá. ẹ má bínú ẹ ṣáà mọ̀ pé mo ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ ládùúgbò yìí mo ní láti kọ́kọ́ yọjú sí wọn kán lè mọ̀ pé mo ti wà lọ́dọ̀ yín. èmi pẹ̀lú ẹ̀ ti sọ̀rọ̀ tó pọ̀ o mo dẹ̀ ti ṣàdúrà fẹ́yìn méjèèjì pé kúrò nípa yín ẹ̀ lóra yín gbó kúta. àmín o àmín ẹ ṣe gan-an. kí lẹ máa jẹ mo lọ́bẹ̀. lọ́kì lọ́bẹ̀ jẹ. Mami. ọkọ mi èjì Abíọ́lú pé ọ̀rọ̀ àpọ̀jọ́jọ́ wọ̀lú ilẹ̀. mi ò mọ bó ṣe ń ṣe mí látànà ó dàbọ̀ ọmọ tí mú mi o. ọmọ tí mú ẹ látàlẹ́ àná. àdàkẹ́ ah, máa bọ̀. Ah, ọkọ mi wàá má wàá ṣojo o ṣó ti gbọ́ má ṣojo o ní agbára ọlọ́run wẹ́rẹ́ la máa gbọ́ ẹsẹ̀ àtẹlẹ̀ láyọ̀ máa gbóhùn ẹ̀ máa gbóhùn ọmọ ẹ̀ lágbára ọlọ́run. àmín. Ami, ó dàgbà. ó dà mo màá dọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n mo kàn ẹ́ lára tán báyìí ilẹ̀. kẹ́hìndé kẹ́hìndé máa. èkejì ẹ ló pè mí tán sí i ó ní ọmọ tí mú un látàlí àná. ọmọ tí mú. ó mọ ọkọ tó wàá ṣe fún mi lọ pààrọ̀ aṣọ ẹ̀ kó wá bá mi lọ bá èmi náà máa pààyàn lára tó báyìí tó ti gbọ́ mo ti gbọ́ ìpè lọ mo ti gbọ́ ewo kò yé mi o láti alẹ́ àná ló ti mú mi yé. ṣé kìí ṣe pásíkò yín ti tó báyìí. ó dàbẹ̀ o àmọ́ ṣòro tí mo ní ni láti délé ìwòsàn báyìí. ṣé mo lè gbé yín lọ. Ah, ẹ ṣe ẹ ṣe. ọkọ mi wà ń tà ah, ẹrù yín kọ. òun mọ̀ tó wà gbọ́ àwọn orin wa. ṣé ẹ máa lè rọjú dédìí ọkọ̀ ṣá. gbìyànjú ah, ó ti mú mi lẹ́yìn. Yeah. Yeah. Yeah. Ah. ti rẹ́ni ràn mí lọ́wọ́ lọ ilé ìwòsàn sọ fún pé ilé ìwòsàn ni kò sọ ẹ pẹ̀lẹ́ mọ́. ní mọ̀mí fẹ́ lo mọ́tò wọ́n á sọ fún wọn pé bàálù kẹ̀kẹ́ nìsí ni mo ní láti dúró láti gbé wọn sí ilé. ẹ ẹ ẹ kí ni nǹkan tó ń sọ pé ó ṣẹlẹ̀ gan. sọ́dọ̀ sọ nǹkan fún mi ọkọ̀ ni mo gbé ọkọ̀ wá lé kíákíá ni. ọkọ ẹ náà ló ń pè é. ṣáájẹ́ pọ́n ti délẹ̀ yìí nìyẹn. ó ti délẹ̀ yẹn ẹ káàbọ̀ o. ẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o ẹ táyé. a ó ti o táyé kọ́ ló ń sọ̀rọ̀ kẹ́hìndé ló ń sọ̀rọ̀. o kẹ́hìndé ẹ báwo ni ẹ mo ti mo ti dé mo ti dé mo ti dé mo ṣẹ̀ ń bọ̀ wá sílé náà ni ẹ gbọ́ kí ni nǹkan tí ó tó ṣẹlẹ̀ táyé lólùkọ́. a ti gbedele ìwòsàn kódà wà nù yàrá bímọ báyìí. yàrá bímọ báwo wá ni báwo ló ṣe rí ipò olówà báyìí. kò sábúrú lágbára ọlọ́run àwọn dókítà ti ń dá lóhùn. ẹ ṣé ilé ìwòsàn tí à ń lò yẹn náà lẹ́wà àbí ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ó dáa ó dáa ẹ mo ti ń bọ̀ nsìn ṣùgbọ́n ojú ọ̀nà náà ni mo wà mo ti ń bọ̀. ó dáa a máa retí yín ó dàbọ̀. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà. olúwa ṣe. ẹ mọ nǹkan èmi yẹn ti fẹ́ máa lọ báyìí nítorí pé èmi náà láwọn ibì kan tó yẹ kí n yà. ẹ tiẹ̀ ti gbìyànjú ẹ ṣe gan-an náà àdúró tì. lágbára ọlọ́run àgbóhùn ìyá àgbóhùn ọmọ. àmín àmín o ṣé o mo dúpẹ́ ó dàbọ̀. Um, ẹ̀ẹ́kúnlé ọba wò ó àgbà ilé lọ tààrà o ṣó ti yẹ ẹ jẹ́ ká yà sí ibi tí mo ti máa ń ra nǹkan oríṣiríṣi lọ sílé yẹn mo ní láti ra nǹkan bíi méjì mẹ́ta kan dání fún ẹ̀yà ìkókó àti bídèmí fúnra ẹ̀. ẹ ó dábẹ́. a dúpẹ́ lọ́wọ́ ẹ tí a bá ti wá ṣe tán bẹ̀yẹn ká máa nìṣó ní ilé ìwòsàn tààrà ọ̀yọ̀yọ̀yọ̀ agbéra agbéra agbéra gbẹ́sẹ̀lẹ̀ gbẹ́sẹ̀lẹ̀ gbẹ́sẹ̀lẹ̀. dúpẹ́ o a ò ní fi irú ẹ̀ gbá o kọ́láwọlé ìwọ ni mo ní bá sọ̀rọ̀ à ń láti gbà fún ọlọ́run ní o gbogbo ipò tí ẹ̀dá bá bára ẹ̀ àfi ká gbà fún ọlọ́run nítorí wípé ọlọ́run ọba lọ́ba alápàdúpẹ́ agbọ́rọ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba lóòrèkóòrè àdúrà mi sí ọlọ́run fún ẹni wípé kí ọlọ́run bá mi tètè gbé ìdùnnú tí mú ní gbàgbé ìbànújẹ́ kó bá mi gbé fún ẹni kíákíá ọlọ́run á sì ṣe bẹ́ẹ̀ nítorí ọ̀nà ọpẹ́ wa pọ̀ o bó bá ṣe wípé bí àgbèṣe fọyín bẹ́ẹ̀ náà lomi inú ẹ̀ dànù tẹ́mi ta tún rán lọ sódò tí ò tún délé bọ̀rọ̀ kí ni a fẹ́ bọ́ lọ́wọ́n bá ṣe kò sí kò sí ní ta máa bọ́ lọ́wọ́n bá ṣe aláti gbà ṣé bàbá. ẹ pẹ́ fún wa. àmín o. ọlọ́run ọba ò ní bà yín jẹ́. àmín o. gbogbo ìtókù tí ẹ bá máa lò nílé ayé ẹ nílò pẹ̀lú bàjẹ́ lẹ́gbàrá lọ. eléyìí tó wáyé àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé alápàdúpẹ́ lọ́lọ́run. alápàdúpẹ́. alápàdúpẹ́ àmọ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà àmọ́ tó burú jáì gbáà ni kò ṣeé fetí gbọ́ kágbè fọ kómi dànù kéèyàn tó tún lọ sódò kó gbọ́dọ̀ lọ etí wo ló ń bá yàn gbọ́rọ̀ yìí àìdá lórúkọ méjì ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ lọ àmàmà àdúpẹ́ náà ni o ọlọ́run àdúpẹ́ o àdúpẹ́. kọ́lá ọlọ́run àdúró tiẹ̀ o àti hmm, ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ò yọ ẹsẹ̀ kúrò nínú ẹbí wa yìí ọpẹ́ ńlá ni kọ́lá bó ṣe ń ṣe ni kó máa ṣe o má yí wà padà o torí àwọn èèyàn ló pa lówe wọn lẹ́ni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn ẹni tó bá yá wàá fẹ́yàwó mi ṣùgbọ́n gbogbo gbàkígbà tó bá máa yá mo fi ànábì mọ́mọ́ mo fi bẹ̀. ìtọ́jú ọmọ títáyé bí sílẹ̀ fún ẹ ó dọ̀wọ́ ẹ o. kú ọkàn àgbà hmm. oh, kò rọrùn ká gbàgbé ọ̀yá ńlera o Ṣàngó ò dẹ̀ ṣe gbàgbé ní kò so bọ̀rọ̀bọ̀rọ̀ eh, ta ló fẹ́ dàbí olólùfẹ́ mi Táyé Lolú náà hmm. obìnrin mi wà tó pé ní ọ̀dẹ̀ ọkọ wọn ní bímọ ṣùgbọ́n wọn á bí àlàáfíà wọn á bí rọrùn Táyé Lolú bímọ fún mi ó tún bí rọrùn ah ikú pàgbé ó pa tàrótàró ikú pàlùkù ó pa tó sùn tó sùn ikú wọlé ọ̀la ọ̀sán lọ́ọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ ikú sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀. ọ̀kan ní ìbá bí ló wọlé tọ̀ mí ó oríire ọba mi òkè òkú ní fikú tó yáwọ́ páyé. àmín. sórí ọ̀rọ̀ tí èmi àti màmá yẹn ta pé ẹ jókòó fún mi ò fẹ́ kó ṣe ẹ́ ní kàyéfì ó lè rí bákan lọ́kùnrin àmọ́ mo fẹ́ kó gbà wípé àwa méjèèjì tá jókòó yìí ni ọlọ́run ọba mi ló fi ṣe ọlọ́kọ ẹ̀ wá sáyé ó sì wù mí kó gbọ́ kó gbà kó sì fara mọ́ bàbá ṣe sọ. bàbá mi ẹ̀yin méjèèjì tẹ́ bí mi wà lórí ìjókòó ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ mí ń pé kí n jọ kí n gbà nǹkan kí nǹkan tẹ́ bá sọ ṣé mo lókè mi lẹ́yìn ọ̀run ni. kẹ́hìndé ọkọ mi ò yí làkì abiolú pé ọ̀rọ̀ àpọ̀jọjọ wọ̀lú òbẹ́kìṣì gbẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílé alákìísà ọ̀sọ́dún nígbà aṣọ. nítorí téèyàn bá dàgbà tí ò bá ní nǹkan àgbà bí èwe lèèyàn rí hmm, gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé èkejì ẹ ti kú tó bá pẹ́ tó bá yá kọ́lá máa fẹ́yàwó orogún tó wáyé kó máa bá táyé ṣe ọmọ èkejì ẹ ló máa bá ṣe á sì fẹ́ kí irú eléyìí ó wáyé. Mami, ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ òye mi, ẹ làáhàn mi, kí lẹ fẹ́ kí n ṣe? Kò ṣe àdá fún ẹ. Ṣorí èmi àti bàbá ẹ̀ gbìmọ̀ pọ̀, ká ṣètò ká gbé ẹ níyàwó fún Kọ́láwọlé. Kọ́láwọlé wo? Kọ́láwọlé ọkọ Táyé ni. Ah! Bàbá mi, ẹ sọ̀rọ̀ ni, ah! ẹ fèsì sí nǹkan tí màámi sọ. Etí mi ni mo ń bá ni gbọ́ wípé kí mi fẹ́ ọkọ táyé ọkọ ìkejì mi. sórí ibi tí ọ̀rọ̀ dé yìí a máa fi ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ ìpàkọ́ ògbọ́sùtì ni o a ní gbọ́ tẹ́lẹ́gàn a sì gbọ́dọ̀ kẹ́tí sí táwọn èèyàn ń wí pátápátá yìí wọ́n á sọ lóṣù mẹ́ta wàá mẹ́nu dákẹ́ nítorí wọ́n ní báyìí là ń ṣe ń lè wá ewu ọbọ̀ mi ni o jẹ́ kí n fún ẹ ní ìdí pàtàkì tí a fi ro irú inú yìí òun ni pé bó pẹ́ bó yá máa padà lọ fẹ́yàwó mi tó bá sì fẹ́yàwó mi wọn ẹni tí ò sí nílé wúrẹ́ ìbí kan a gbọ́dọ̀ lajú wálẹ̀ kí tálùbọ́ máa kó wọ̀ ṣé a gbọ́dọ̀ wà láyé kíyà máa jẹ ọmọ títáyé èkejì ẹbí sílẹ̀ àbí báwo nìyàwó ní jẹ́ nígbà tí kọ́láwọlé bá fẹ́ yàwó mi irú èèyàn wo la mọ̀ tíyàwó yẹn jẹ́ irú ìwà wo la mọ̀ tó fẹ́ wù irú ìhà wo la mọ̀ tó fẹ́ kọ sí ọmọ títáyé bí sílẹ̀ tó bá jẹ́ oníṣẹ́ láàbí ńkọ́ ṣé tó bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ọmọ tẹ́kẹ̀jì ẹbí o rò pé inú wa bá dùn sí ni mo sì mọ̀ dájú pé inú tìyẹ́ gangan alára ò ní dùn ìdí nìyí kírú ẹ̀ má bàa wáyé la ṣe pèrò pọ̀ pípé tó bá lọ jókòó ti ọmọ títáyé bí eléyìí náà tó ń torí ojú bẹ́ẹ̀ nù. ṣé bẹ́ẹ̀ náà mọ̀ sí i. àjọmọ èmi àti màmá ẹ̀ ni. àjọmọ yìí méjèèjì ni. ìgbà tó tiẹ̀ ní àwọn òbí ẹ láwọn fẹ́ rí mi kí ni mo fẹ́ jọ lójú wọn tí mo bá délé yín. o tún ti bẹ̀rẹ̀ bó bó ṣe ń sọ̀rọ̀ ṣé o gé lọ́wọ́ ni àbúrò lẹ́sẹ̀ lára táwọn èèyàn bá tiẹ̀ ń pè ẹ́ lọ́mọ láǹgìdì irú tiẹ̀ pé rẹ lọ́mọ rere ni. Hmm. kẹ́hìndé tèmi yé mi o tèmi yé mi o mọ̀ wípé lójú olówó bí àkísà ẹlẹ́gbin lọ́mọ mẹ̀kúnnù máa ń jọ lójú wọn. irọ́ bíi ti bàbá tèmi kọ́ tó bá ti ń bọ̀ lè wà ìwọ ṣáà ti múra dáadáa wọṣọ tó dáa wọ bàtà tó dáa má wọ àwọn bàtà gbòǹgbòlà tó máa ń wọ yẹn o jọ láre múra dáadáa má dojú tì mí tó bá ti ń bọ̀ ṣùgbọ́n jọ. báwo lẹ bẹ̀ mí mi ò mọ́rọ́ pàtàn yàn jẹ́ o ah, èwo ni káráfín ká pè ládùúgbò àrùn kára bu kíká ní bọ̀dà jẹ́yìn dùn tó bá jẹ́ pé tìtorí ìmúra mi náà ṣe ní jẹ́ kí n fẹ́ jẹ́ kí n tètè mọ́ abó fẹ́ kí n lọ jalè títorí pé mò ń bọ̀ wá sílé yín sìn. ṣé pé wọn náà mọ̀ pé òkè múra dáadáa. lójú olówó ni múra mi ò ti dáa àmọ́ èwo ni kí n títorí pé mò ń bọ̀ wá sílé àná kí n wá ró dẹ́dẹ́ kí n kàn dúdú títorí ò bá jẹ́ kí tọrùn mi ó dúró. ìjọ tí kan nu wọn bá pàdé mi gbòòrò kí ni mo fẹ́ jọ lójú wọn. èmi ò ṣáàjú pé kó o jọ tó bá ti ń bọ̀ múra dáadáa má dojú tì mí o láre má má retí o wo aago mẹ́rin ni bàbá mi ni kó délé wa ẹ́ mo fẹ́ kí inú bàbá mi dùn sí ẹ láre mo fẹ́ káwọn náà rí pèmí náà mọ́kọ rere wálé. ṣùgbọ́n. àbí ṣé kí n fún ẹ lówó kó fi raṣọ ni. má ṣe yẹn mo sì láwọn aṣọ tó sun ọnu lẹ́nu. It's okay. Ta Larry wọn. Láre ni. Ẹ má bínú. Mo rí pé ẹ wò mí látòkè títí tó fi dórí bàtà jáláwọ́ tàti mọ́. Alákọ̀ọ́kọ́ ibi iṣẹ́ ni mo ti ń bọ̀. Ẹlẹ́kejì, Kẹ́hìndé sọ fún mi pé tí mo bá ń bọ̀ wá síbi kiri pé mo múra kí n wọṣọ tó dáa ó lóun fẹ́ kẹ́rí mi bíi ìyá tó ti létọ̀ ọmọ tó ti lè rè jáde ọmọ gidi dẹ̀ ni mí ọmọ gidi ò dẹ̀ kì í parọ́ mi ò fẹ́ fi gbá kan bọ̀kan nínú fún yín ló jẹ́ kémi múra bí mo ṣe múra lójú ayé gẹ́gẹ́ bó ṣe sọ sá ọláńwájú lórúkọ mi ọmọ bíbí adéoyè mo nífẹ̀ẹ́ kàyìndé dojúdojú ọmọkùnrin kan lásán tí ò lówó lọ́wọ́ àmọ́ mo lẹ́jẹ̀ lọ́rùn mo nífẹ̀ẹ́ kàn ìdí ọmọ yín dojúdojú mo sì nígbàgbọ́ pé òun náà nífẹ̀ẹ́ mi tẹ bá fi kàn ìdí fún mi inú mi á dùn torí pé kàn ìdí ni ògo ayé mi. arákùnrin bí mo bá wá kọ̀ tí mi ò fún ẹ ní kẹ́hìndé kí ló fẹ́ ṣẹlẹ̀. bàbá ọlọ́run má jẹ́ kárí sùn o ah, ó tọ́ ni torí tí ẹ bá sọ kàn ìdìdì nǹkan tọ́wọ́ mi ò tó ah, èmi á fi gọ̀gọ̀ fa o. bọ́ọ̀lù mi lé mi. táyé kí ló dáná. òpònú ayérada sórí ojú tí mo dì yìí tó bá kọ̀ tó jáde nínú ilé yìí gbàgbé gbàgbé agbowó àgbàgbé mọ́ ẹ lọ́wọ́ àní èèyàn rẹ̀ ká fún lọ́mọ ìwọ ń yọjú ìwọ wà nínú èèyàn gidi ni kì í sí ìṣẹ́jú ẹ̀ bí ẹ bá ń ṣe kẹ́hìndé tó já fọ́jú eléyìí la fọ́jú òpònú ṣọ́tán ṣerú ẹni tí wọ́n fẹ́ fi ṣọkọ rẹ̀ mo ní sẹ́ni tí wọ́n mú wá ní ètò fẹ́fẹ́ ẹni tí ó lè dá jẹun ẹ̀ẹ̀mejì lójúmọ́ fún rẹ̀. bójúbóra tí ó mọ̀nà wò ẹni tí ò tí ì mọbi tó ń bọ̀ débi tó máa mọbi tó ń lọ òun ni wọ́n fẹ́ fi ṣọkọ ó ṣe ó ṣe fún ẹ nítorí wọ́n ní bí ọ̀rẹ́ nígbà jalè ó ṣe làwọn. ẹ má bínú ẹ má dẹ̀rù mi bí ó gbéraga o tí wọn bá lówó tó ní dúkìá tó ju gbogbo ayé lọ tí ò bá ti sífẹ̀ ń bẹ̀ òtún bá ń tẹ́ lásán ni. bẹ́sẹ̀ òun kàn dé tẹ́ bá lọ fi fólówó tó ló wá fi gbogbo nǹkan kẹ̀ tí ò bá ti sífẹ̀ ń bẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ ẹ wò ó ẹ rántí pé òkèlè gbígbẹ tó ń ta láfíà. dákẹ́ ilé ẹjọ́ ṣé o rí pé wọ́n wà nílé wa ni. má dàrẹ́kùn fi sílẹ̀ jẹ́ kó wí tẹnu ẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ sí mi lára ṣe bí wọ́n lọ́mọ ọ̀sán tó kó pọ́npọ́n bá yẹ ẹ́ bí kì í bá ṣe bẹ́ẹ̀ irú eléyà wọlé mi wá bá sọ̀rọ̀ sí mi arákùnrin mo tẹnumọ́ fún ẹ tó tó bá kọ̀ tó jáde nínú ilé mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ṣoṣo méjì. àti bàbá ẹ̀ gbìmọ̀ pọ̀ ká ṣètò ká gbé ẹ níyàwó fún kọ́láwọlé. kọ́láwọlé wo kọ́láwọlé ọkọ táyé mi. Ah, bàbá mi ẹ ẹ sọ̀rọ̀ ni ẹ ah, ẹ fèsì sí nǹkan tí màámi sọ etí mélòó ló ń bá ní gbọ́ wípé kí mi fẹ́ ọkọ táyé. tí ọ̀rọ̀ dé yìí a máa fi ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ ìpàkọ́ ìgbọ́sù ti ní o a ní gbọ́ tẹ́lẹ́gàn a sì gbọ́dọ̀ kẹ́tí sí táwọn èèyàn ń wí pátápátá ẹ̀ wọ́n á sọ lóṣù mẹ́ta wọ́n á mẹ́nu dákẹ́ nítorí wọ́n ní báyìí là ń ṣe ń lè wá ewu ọbọ mi ni kábíyèsí sí yàn lára èmi rò wípé ìrònú tó yẹ kó bá ẹni sìn ni wípé bó ṣe máa ní obìnrin míì nílé tí a jọ máa pawọ́pọ̀ máa ṣètọ́jú ọmọ títa yé fi sílẹ̀. ẹ ṣe bàbá ẹ mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ jù wá lọ náà lẹ ni n ó ṣe bíi bàbá kò lè jọ bàbá n ó ṣe bíi kò lè jọ yeye ah, ẹ dúró ìyàwó wo ni mo fẹ́ fẹ́ tó yẹ pé ó máa dàbí táyé nígbésí ayé mi tàbí tó yẹ pé ó máa dàbí ìyá gidi nígbésí ayé ọmọ tó bí fún mi. ọmọdé ló ń ṣe é irú ọlọ́run ọba mi nìkan ni ò sí irú ẹ̀dá jẹgbà gbèjè lọ eléyìí ló jẹ́ kí èmi àti ìyá àbèjì tá fi pèrò pọ̀ tá fi ròyìn pé ká fún ẹ ní kẹ́hìndé ká fi fún ẹ gẹ́gẹ́ bí aya kó máa fẹ́ lọ. kẹ́hìndé lẹ́yìn ìwé ọmọ wa kan náà ìkejì táyé lónìí. ohun tó bẹ̀ mú wa rò bẹ́ẹ̀ jù wípé a ti rí ẹ nírìí pé o ti kúrò lánàá wa o ti di ọmọ bíbí inú wa ọmọ gidi sí la mọ̀ sí. ẹ dúró ẹ dúró nǹkan tẹ́ fẹ́ òun lẹ sọ yẹn mo ti gbọ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé nǹkan tí èèyàn ṣe níyòun lèèyàn ṣe tẹ́ ah ah ah. Eh, eh, ah, ẹ mọ̀ pé eh, ara ló ló máa mọ̀ lámòdì wèrè láàtà máa pè ẹ kì í fẹ́ kẹ́hìndé lẹ́yìn ikú táyé ah. rárá o rárá o rárá. sori orúkọ tó bá wọn aráàta kí wọ́n pè ní tó bá wọn kí wọ́n fẹnu wọn sọ ṣèbémi ni mo bí táyé èmi ni mo fi táyé fún ẹ tí mo ní kó máa fẹ́ gẹ́gẹ́ bí aya ìgbà tí ọlọ́run ọba mi òkè tó sì ti gbébi ti ṣe é ṣe dé táyé ti kú ó ti kú nìyẹn èmi náà ni mo fẹ́ fún ẹ ní kẹ́hìndé àmọ́ tó wù mí ni pé mo fẹ́ kí o máa wo àwòrán táyé lára kẹ́hìndé o sì mọ̀ pé kẹ́hìndé ò ní lajú ẹ̀ lẹ́yìn kíyà máa jẹ ọmọ tí táyé kejì ẹ̀ bá bí ó tán. ẹ o lóòótọ́ kò sí ẹni tó máa mú yín sí ní tòótọ́ ṣùgbọ́n ẹ̀yin náà lẹ ní ẹni tó jó bàtà tí ó tàpá kì í ṣàbùkù bàtà àbùkù ara tiẹ̀ ni ìgbà wo làwọn àwọn ará àdúgbò náà ní pariwo lé wa lórí ẹ ẹ wò sá ẹ nǹkan tó burú díẹ̀ ni o ó burú díẹ̀ o. ọmọ mi ìwé yìí ò ṣẹlẹ̀ rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ojú ẹni là á ṣe bímọ méjì tá à ń fi dìtẹ̀ kan pa kí ni tó burú níbẹ̀ ṣebí ilé ayé ìlà wa tí ẹ̀gbọ́n máa kú tọ́mọ ní kọ́nsúyàwó ẹ̀ lópo fún àbúrò kí wàá níyàtọ̀ nínú kítáyé kú káfí kẹ́hìndé fún ẹ kò síyàtọ̀ níbẹ̀. ẹ mo ti gbọ́ mo ti gbọ́ ṣẹ̀gbọ́n wọ́n ní yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì ṣe rí nǹkan tí mo gbọ́ àbẹ́ni pé mi ti ẹ̀ gbọ́rú ẹ̀rí láyé mi màá máa fún yín lésì tó bá tó bá ní o máa máa rò mo fún ọ láyè àmọ́ mo fẹ́ kó rántí wípé ìdálò níṣèlú o eégún ní gbowó òde Òṣogbo tí o bá kọ̀ tó kọ̀rọ̀ sí wa lẹ́nu tó lẹ́nu wá rùn tó gbàmọ̀ràn wa ìgbà náà níṣẹ́ máa mọ̀ wípé o fẹ́ràn wa nínú ẹbí yìí. kò wọ́n nìkan kò tẹ̀rọ̀. sí ọ̀nà kó má bàa sọ̀rọ̀ yìí. kẹ́hìndé la rí ní ìdájí ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún wa ọ̀rọ̀ náà ṣe wá ń kàyéfì ara yìí ìbàdàn tó ohun tó bá gbà á rọ àgbẹ̀dọ̀ falẹ̀ sọ. ọlọ́run sì bá yín ṣe mo fẹ́ máa jí jáde náà nà ní àwọn afáǹbẹ̀rẹ̀ mi ń sàlẹ̀ bóyá bísímìláì. Hmm. lórí ọ̀rọ̀ kọ́láwọlé ọmọ rẹ̀ yín ọkọ táyé tó dolóògbé lóòótọ́ Allahu ya'lamu al-mustaqdimina wal-musta'khirin ọlọ́run ló mẹ́ni ìṣíwájú ló mẹ́ni kẹ́yìn ọlọ́run ti ní kí táyé ṣíwájú yín ọlọ́run ní jẹ́ rírú ẹ̀wọ̀n àníríkú ọmọ mọ́ bí àtúnṣe ti mú táyé lọ ewu wá tó wà ní ti kẹ́hìndé tẹ́ni dọ́dọ́gbọ̀n ṣáá ó gbọ́dọ̀ tó fẹ́ kọ́lá wọlé ni hmm. ah, ojú wa lójú aláàjì. ẹ ṣe mo àfa àrídùnnú yín kò ní di ìbànújẹ́ mo dúpẹ́ gidigidi lákọ̀ọ́kọ́ fún pé ẹ gbọ́ ẹ tiẹ̀ wá àwọn baba mọ́nímọ́ní wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú èèyàn ní òpópó wo bi tí a wà bẹ́ẹ̀ bá gbọ́ tẹ́dàgùn lákòóso tí máa ṣe inú mi dùn ó kàn wá jẹ́ wípé mi ò mọbi tí mo ti lè bẹ̀rẹ̀ àlàyé ìfún yín nítorí pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ èmi náà kì í ṣàṣìwèrè ó yẹ kẹ́ mọ̀ pé ó nídìí ah, nítorí pé ohun tó wọ̀n sí mi kedere ó ṣókùnkùn sẹ́yìn ohun tèmi rí ẹ̀yin ò rí ẹ̀ rí àfa. ẹ dákun aláàjì lẹ́nu àyìn àgbàlagbà náà láti gbọ́ pé bí ẹ bá jó láàárọ̀ tí ò gbà dé tóun kàtàrí gbẹ̀gbẹ̀ tó jó tí ò rí lẹ́ẹ̀kẹgbà kò yẹ kó tún lè dìrọ̀ lẹ́gbẹ̀rẹ́ kó bímọ kan ṣoṣo kó tún sọ ládégbéńjó bíjó bá kọ̀ tí ò gbé ó yẹ kó ń fúnra ara rẹ̀ ó ṣe làákàyè pé kó wọn ó dẹ̀yìn lẹ́yìn ijó nígbà tí ọ̀rọ̀ táyé ti rí bó ṣe rí gbogbo àná ti mọ̀ wípé àwa a sì máa padà lọ ni kò yẹ kẹ́ ẹ̀ tún mú ní dandan pé kẹ́ ẹ̀ tún fi kàǹdé sínú irú ọ̀fìn bẹ́ẹ̀ mọ́ ẹ fi kàǹdé sílẹ̀ jẹ́ kó fẹ́ ni ó wù ú ẹjẹ́ ó fọ́kọ tiẹ̀ àti pé láyé òde òní ẹnì kí ò fọmọ fọ́kọ mọ́ ó mà ṣe o ṣe rí ọ̀rẹ́ mi atọ́lágbé tóbi kọlá wọlé tá à ń sọ yìí ọ̀rẹ́ kan kitikiti iye kan katakata lèmi pẹ̀lú ẹ̀ nígbà ayé ẹ̀ ó mà ṣe bẹ̀bẹ̀ fún mi ó dá mi lọ́lá ó sọ mí dé ènìyàn ohun tí atọ́lágbé ṣe fún mi ní dáadáa kò ṣeé ròyìn tán. atọ́lágbé. Hmm, ọ̀rẹ́ mi. sórí ká yọ tìjà kúrò ká tún fi tìjà kún ènìyàn ni ẹ́ ó ṣe nìyàn púpọ̀ títí dẹ̀ lọ́pẹ́ mi níwájú ẹ̀ mo dúpẹ́ orí àná mo dúpẹ́ tèmi mo dúpẹ́ orí ìgbà gbogbo tó máa ń ṣe ah èèyàn bí irú ẹ ṣọ̀wọ́n o ẹni tó fúnni lówó tó fúnni lóúnjẹ tó tún wá fi ọ̀nà okòwò wọ̀nyàn téèyàn máa jẹ títí dọjọ́ kú èèyàn èèyàn gidi ni ẹ. kò tọ́pẹ́ ọlọ́run ká dúpẹ́ fún. ẹ wò kàn sọ bẹ́ẹ̀ ni bí ò bá sì ti ṣù kí la fẹ́ máa pè níyàn bí ò bá sì tàgbàdo kí la fẹ́ máa pè lẹ́kọ̀ọ́ yangan bí ò bá sì ti pàǹkóró èlùbọ́ kí la fẹ́ máa pè lámàlà ó mọ̀ yí pé ìwọ ló lọ sógun ló mẹ́rú lẹ́dẹ̀ mi lọ́ọ́ fi ń perú wa ní bàbá nítorí ńgbà míì má kàn máa wòye pé bí ò bá máa sí ọlá àti àtìlẹ́yìn tìyẹ bóyá ni irú wa ilé ìjẹyàn láwùjọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ mo tọ́pẹ́ dá. ọ̀rẹ́ mi ọlọ́run ìjà dúpẹ́ fún ọlọ́run ká máa dúpẹ́ fún ọlọ́pẹ́ yẹ ó mọ̀ pàjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní ìjọ abánilà ṣàjọjẹ tèmi yé mi tí mo fi ń dúpẹ́ tèmi yé mi tí mo dẹ̀ fi ń ṣe oore èmi tí ẹ̀ rí ìrìn àjò tí ò ní dé bọ̀rọ̀ kí ló fún ni ní ìdánilójú pé gbogbo ohun tó filẹ̀ kó tó lọ kò ní dìbàjẹ́ kó tó dé owó. Oh ọmọ dúkìá àti gbogbo nǹkan ló ń pọ̀ lẹ́rẹ̀ẹ́rẹ́ kí ni ìdánilójú wípé tá a bá nínú àjò tá a bá dèdè dé wọn ò bá ní tọ́jú nǹkan àfilẹ̀ ṣe bẹ́ẹ̀ tá a bá ṣoore fún tó bá mọ̀ òní ò bá ní tọ́jú nǹkan ẹni ẹ tá a bá ṣoore fún báyìí ni kí ó ṣe mọ bàjẹ́ tó mọ wò ìdí oore mi rèé. òkú làákàyè ọ̀rọ̀ gidi ló kúkú sọ ó wáá yé mi báyìí èmi náà sì máa máa ṣoore mi ò ní ṣèkà ah! mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ o àmọ́ bí o ṣe wá ń bá ọ̀rọ̀ ẹ lọ èrò kan sọ sí mi lọ́kàn. pé kí ni yẹn. nítorí kò wù mí kí ọ̀rẹ́ àwa méjèèjì kó kàn déédéé dohun ìgbàgbé bẹ́ẹ̀. ọlọ́run ní ọ̀nà wo wá ni òfin lè dohun ìgbàgbé. mo wá ń ronú pé kí ló dé tí èmi ò mú táyé ọmọ mi kí wọ́n mú kọ́lá wọlé ọmọ ẹ̀ ká fi àwọn méjèèjì dọ́rẹ̀ẹ́ kí wọ́n fẹ́ra wọn nítorí mo ṣe mọ ìdí ní o tí àwọn olówó fi máa ń fọmọ wọn dọ́rẹ̀ẹ́ ṣe mọ̀ pé fẹ́kàn tẹ́lẹ̀ àwọn méjèèjì fẹ́ràn ara wọn bí ọmọ ìyá ni wọ́n rí àti pàápàá bí olúwa rẹ̀ bá tiẹ̀ wá dàgbà dàgbà dàgbà tó fọwọ́ fújà lélẹ̀ o mọ̀ wípé ọmọ ẹni ní í ṣe léde ni. inú mi dùn orí mi gbé àyà mi sì gbà nítorí ẹni tó fún ni ní ọmọ ni kò fẹ́ ká kú àkùrùn bí iṣu. bó ṣe rí gẹ́lẹ́ gan-an nìyẹn àwọn ọmọ wa ṣe léde wa. ó ti dún ní ọ̀rẹ́ mi. ṣe rí gbogbo ọlá dúkìá gbogbo nǹkan tí ẹ bá rí pẹ̀lú mi ọlá ọ̀rẹ́ mi náà ni mélòó nú ọ̀rẹ́ ló wá ń fẹ́ ká jẹ ká yó bíi tatọ́lágbé kẹ́sì máa wò lẹ́yìn ìgbà tí èmi pẹ̀lú ẹ̀ tí a wá mú ìlérí wa ṣetán tá a padà fọmọdọ́ rẹ̀ lóòótọ́ ni mo fún kọ́láwọlé ní táyé lolú ọmọ mi adájọ́ ìgbéyàwó sọ́nà ọjọ́ pé oṣù kò a ṣe ìgbéyàwó táyé àti kọ́láwọlé ó lárinrin nítòótọ́ ayé gbọ́ ọ̀run mọ̀ ní ọjọ́ ìgbéyàwó yìí gangan bí a ṣe ń ṣe ìgbéyàwó tán ọ̀rẹ́ mi ó kó sínú ọkọ̀ rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ Ìbàdàn sì làwọn ń gbé wọ́n ní àwọn náà ń sáré lọ sílé torí àwọn àlejò tí wọ́n ti máa máa dúró dè wọ́n tán fẹ́ ṣe lálejò ọjọ́ ìgangan ni wọ́n kó sọ́nà ni wọ́n ṣe àgbákò ìjàmbá ọkọ̀ àgbàlagbé ọ̀dọ̀ mi náà ti kúrò báwo ló ṣe jẹ́ táyà mọ́tò yẹn ló fọ́ àfi tí mọ́tò gbókìtì tó gbókìtì àfi wọ̀ nínú kòtò ń bẹ̀ o mọ́tò wà nínú kòtò báyìí o ọkọ lọ pé àwọn èèyàn náà bá gbé wọn síta báyìí. ọ̀dọ́ mi sì mí ẹjọ́ ẹ̀ta mi ó sì mí ẹjọ́ ẹ̀rọ mi lọ́wọ́. dókítà ṣètọ́jú rẹ̀ nítòótọ́ àmọ́ àìsàn ọ̀tọ̀ tọlọ́jọ́ ọ̀tọ̀ kí ọ̀rẹ́ mi tó fi ayé sílẹ̀ ó ní ohun tó tún bá mi sọ. ọ̀rẹ́ ojú mi dojú ẹ̀ a lè ní yóò pẹ́ kó lọ yá nítorí igi gbígbẹ máa ń wà ní gbogbo àná títí tí ó sì wó dànù mo fẹ́ kó bá mi tọ́jú ọmọ mi kọ́lá wọlé dáadáa kó má bàa darun gún ọmọ kí gbogbo nǹkan ní mi kó má bàa dàrú. àtọ́lágbé ó ṣe fèrè lọ́kàn mo ti rí dókítà wọ́n ní ìpayà lásán ló wọ́n ní pẹ̀lú sùúrù tó bá fi rẹ lọ́kàn balẹ̀ wípé ní agbára ọlọ́run ẹsẹ̀ ló fi máa rìn jáde pẹ̀lú ayọ̀ àtàlàfíà nínú ilé ìwòsàn. àmín. fẹrẹ láyà balẹ̀. àmín o. lè lérò pé máa ṣí bóróbó kó lọ tìpá mí èpo ọ̀rẹ́ mi ṣe ìlérí fún mi pé gbogbo nǹkan ìní mi ò ní tójú rẹ̀ bàjẹ́ pàápàá jùlọ ọ̀rọ̀ kọ́láwọlé ń jẹ mí lógún ẹ mójútó dáadáa ètò ń mí nínú nǹkan mi àti ètí òmí ó dọwọ́ ẹ̀. àtàlágbé kò burú tó bá ṣe pé ń tó fẹ́ nìyẹn mo wá ń ṣe ìlérí fún ẹ báyìí wípé ohun ìní ẹ kankan ò ní dèbè lójú ẹ lẹ́yìn ẹ mo tún wá ń ṣèlérí bákan náà wípé akọ́láwọlé ọmọ ẹ̀ máa dàpọ̀ mọ́mọ́ tọ́ ni máa tọ́jú ẹ̀ máa sọ di ọmọ mi àmọ́ wá gbọ́ o àjọ máa pẹ́pẹ́pẹ́ àmàgbó Elédùmarè ò ní fi kú tó yáwọ́ pa gbogbo wa fọkàn ẹ balẹ̀ aya tó sọ wípé kò fi balẹ̀ ṣé. She ó ti ń jiná. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀. ìdí nìyí o tí mo fi sọ fún yín pé bí mo bá kọ́lé ogún fún Kọ́láwọlé ọmọ rẹ mi kò tí ì tó bí mo ra mọ́tò ẹgbẹ̀fà kì í ṣe pé pọ̀ jù nínú oore tí bàbá ẹ ti ṣe fún mi bí ò bá ń ṣe pé ọ̀rọ̀ ayé ká lè yọ háàháà kúrò tí mo bá fi ìyá àbejì tó jẹ́ ìyá àwọn ọmọ mi tí mo bá fi tọrẹ fún Kọ́láwọlé látàrí ohun tí bàbá ẹ̀ ṣe kò pọ̀ jù ní tèmi. ambele tàṣe táyé kú lọ́dọ̀ ẹ̀ mo wá fún ní kẹ́hìndé ayé ń pariwo. Eh, síbẹ̀síbẹ̀ aláàjì ẹ ti má déhùn iṣẹ́ ẹ ẹ̀ dalẹ̀ ọ̀rẹ́ yín ẹ ti fi táyé fún kọ́lá wọlé ẹ bá fi kẹ́hìndé sílẹ̀ kẹ́ jẹ́ kó fẹ́ni tó wù ú ẹ mọ̀ pé ọ̀rọ̀ lẹ́ni ìtàn ni àwọn ayé á bú wa wọ́n á máa bú wa ètí wo ní bá ní gbọ́. ẹ ṣe mọ̀ dúpẹ́ àfà ṣe rí ohun tá a rí rí kò ní ṣẹlẹ̀ nílé ayé tá a wá kọ́rọ̀ lè dùn la ṣe ń pè ní kàyéfì kò sí ohun tí ò ṣẹlẹ̀ rí kò sì sí ohun tójú òrìrí ẹ ti ẹ̀ gbọ́ inú mi dùn wípé àgbà mùsùlùmí ni yín àáfàá gidi sì ni mo mọ̀ yín sí látijọ́ tí mo ti mọ̀ yín ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam kí ìkẹ́ àti ọlá kí n máa bá ànábì wa ti àwọn àgbẹ̀. ṣé bí gbogbo alágbọ́ nínú ìwé ìtàn pípé Rasulullah. sallallahu alayhi wa sallam. ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ tó ń jẹ́ Rukayat ó fi fún ìkan nínú àwọn sàbí ẹ̀ ìkan nínú àwọn àléfà ẹ̀ tó jẹ́ àléfà kẹta sí tá a bá gbàgbé lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Abubakar òun ni àléfà àkọ́kọ́ Umar òun ni àléfà èkejì Usman tó jẹ́ àléfà kẹta òun ni Rasulullah ló fi rúkàyà ti tọrẹ fún. bẹ́ẹ̀ni òdodo ni bẹ́ẹ̀ni kò pẹ́ kò jìnnà tí rúkàyà tó wọlé Usman rúkàyà kú Rasulullahi ní kò ìtàn síbẹ̀ nígbà náà. gẹ́gẹ́ bí èèyàn rẹ̀ onínúure aṣíwájú rere ẹni tí ọlọ́run rán sí gbogbo àgbáyé. lẹ́yìn ìgbà tí rúkàyà tó tán kú tán ó tún wá fún Usman ní kulisum ọmọ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lórí. ó ti rí ẹ̀ ń wí ṣé bí yẹn ni wọ́n fi ń pe Usman ní. sumi raini onímọ̀lẹ́ méjì ni òun lọ̀rẹ́ òjíṣẹ́ ńlá òun náà lànà òjíṣẹ́ ńlá. tí èmi bá wá ṣe bẹ́ẹ̀ tí mo fi jọ ànábì wa Muhammad ẹ̀ṣẹ̀ wo ló wà níbẹ̀. àfa hmm. eh, ohun tí mo bá pàdé ń bí ó yà mí lẹ́nu eh. wàláì ọkẹ́ mi ti ah. sọ tẹ́lẹ̀ pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́run tọ́ wa sọ́nà ọlọ́run sì tọ́ wa sọ́nà. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ní ṣe ìlú àgbàmọ́ ọlọ́run ṣe ìlú ẹ nígbẹ́ bíbọ bàmọ́ ẹ nígbẹ́ bíbọ bàmọ́ ọlọ́run abúlé aláhàwùlà wàlá kùwàtà ìlà àbẹ̀lẹ̀ ẹ̀ ṣọlá torí ọ̀rọ̀ tí mo fẹ́ pè lọ́wọ́ ẹ̀ etí mi ti kún nígboro ni o màá dẹ̀ fẹ́ kó sọ fún mi bó ṣe jẹ́ gangan. bí ti ń rò kó rí ajá ò ṣànígbó kéyìn rẹ̀ ó ká ohun tó bá gbọ́ ni kò ṣàlàyé. ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí olórin kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò tí mi ò mọ̀ o kí ni nǹkan tó lọ ṣe lọ́dọ̀ ọ̀gbẹ́ni Badmus. ta ló sọ fún ẹ pé àwọn rí mi níbẹ̀. ẹ ti sọ fún mi pé òun rí ẹ ní ó yẹ máa bèrè ni àbí nǹkan tí wọ́n lọ ṣe ń bẹ̀rẹ̀ kó sọ fún mi. lẹ́yìn ọjọ́ tó mú mi lọ síbẹ̀ yàtọ̀ sí njọ́ tí mò ń gba wájú ibẹ̀ kọjá tọ̀gá rí mi tọ́ndẹ̀ ní pé ṣé mi ní yà kí wọ́n mú dẹ̀ yà kí wọ́n ó tán. ó yà kí wọn lọ́jọ́ yẹn ó máa tún lọ síbẹ̀ jẹta ìyẹn kọ́. òótọ́ òótọ́ lẹni tó rí mi rí mi tán ṣùgbọ́n mi fẹ́ kó nígbàgbọ́ pé mi kì í ṣakúrí bẹ́ẹ̀ ni mi kì í ṣamukú mẹ́kọ̀ọ́ oríṣiríṣi ọkùnrin ló wà ẹlòmíì ò mẹ̀tọ́ ọ̀gá ò mẹ̀tọ́ torí ẹ̀ ni mo ṣe ń fún lẹ́tàn. ọ̀gá àti mi ò mẹ̀tọ́ fún lẹ́tàn àtọmọ̀ pé o fẹ́ fún ọ̀gá mi lẹ́tàn ṣé kò yẹ kó o sọ fún mi. mo wá fi ọlọ́run ṣẹlẹ́rìí pé kò sí nǹkan kan láàrin mi àti ọ̀gá ẹ̀ àwòkọ má tún dá mi lẹ́bi owó ọkùnrin le ju tobìnrin lọ mi ò dẹ̀ fẹ́ kí orí àgbò méjì bo omi ní koto kan náà torí ẹ̀ ni mo ṣe sọ fún ẹ. ó dáa ṣọlá ó ti fi ọlọ́run ṣẹlẹ́rìí pé kò rí bẹ́ẹ̀ mo dẹ̀ gbà àmọ́ ó má rí bẹ́ẹ̀ o ṣé mọ̀ pé gbogbo bá tí mo ti ń kọrin káàkiri ẹnìkan ṣoṣo tó ṣẹ̀ gbà àti gbé mi jáde ni o kò wá ní dáa kó jẹ́ pé ìwọ ló máa díjàlẹ̀ láàrin mi àti ọ. Ah, ọlọ́run mi jẹ́ àròkọ ṣé pé o lè gbẹ̀rí mi jẹ́. Ah, mo gbẹ̀rí ẹ̀jẹ̀ náà ló jẹ́ kí n ló jẹ́ kí n bèrè lọ́wọ́ ẹ̀ tí ì bá jẹ́ bẹ́ẹ̀ màá mọ̀ ọ́ tó máa ṣe. olóòní jẹ́ kí n ṣerú nǹkan bẹ́ẹ̀ ni ilé fẹ́ ọ̀gá ẹ̀ kòkòrò tó ń bẹ lójú yín lágbára ẹ̀yin ló yẹ kó máa pè ní olójú kò mú kò lọ. ẹ ẹ bẹ́ẹ̀ gbọ́ fẹ̀kàn tẹ́lẹ̀ nǹkan ṣé wò mọ̀ pé igi tẹ́rẹ́ ó yẹ gbó òṣùmàrè pàápàá ìyẹn yẹ ọ̀run irú èèyàn ọmọ tẹ dá báyìí ọ̀dọ̀ wa náà ló yẹ kẹ́ kángun sí i àti pàápàá ṣọlá kí ni kan òun náà kí ló wá dọ́dọ̀ àwòkọ eléyìí aṣàgbéjẹun yẹn. ọmọ aṣàgbéjẹun àbí kí lẹ wí. ẹ aṣàgbéjẹun. bó ṣe wà lọ́tún ló wà lọ́sì bí ìyá ò bá bí bàbá ò lè wo báwọn ò bá ṣàgbé jẹun owó wo lẹ́yìn fẹ́ máa ná. má sọ bẹ́ẹ̀ mọ́ kí ló ń wí kẹ́ tẹ̀tẹ̀ òpópó tí wá ti lómi lára tẹ́lẹ̀ kójú tó rọ̀ sí ṣé wọ́n mọ̀ ni. àárín bí ọkọ̀ kan oore jìnrìn ni ẹgbẹgbẹ̀rin àlọ́ àwò kò bá wò. ẹ̀yin lè sọ báyìí bálágbàfọ̀ bá bá omi ṣọ̀tá ebi à á pa á. ọmọdé ṣe é ibi tó yí ẹ mọ ló sọ dé ìrà àwọ̀ kókọ́ yẹn. ẹ̀yin ni wàá rí. èmi. bẹ́ẹ̀ni. ẹ má bọ̀ má bọ̀ má bọ̀ jókòó nípa ọrọ̀ ajé náà ni eh, ọ̀gá kínní kan ni ó ta sí mi lọ́kàn ṣe rí àwòwà tó ń bọ̀ lọ́nà yìí èmi rò pé eh, àwẹ̀ tó ń bọ̀ tó ti súnmọ́ yìí tá a bá gbé àwòwà jáde ní báyìí a lè bá àwẹ̀ ṣe dẹ̀ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà nù orin tá a síbẹ̀ bí ìwàásùn bí ìkìlọ̀ ni apá kan àlùjọ àmọ́ apá kejì tó kọ́ hàn lọ́gbọ́n ṣe pé àwọn ọ̀rọ̀ yẹn á lè jẹ́ kí ó gbé pẹ́ẹ́lí díẹ̀ ní ọjà. Ah, àwòkù ọ̀rọ̀ gidi lọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí èmi pàápàá faramọ́ ohun tó wí hmm, bí iṣẹ́ ò bá wá pẹ́ nìkan ìpẹ́ṣẹ́ ohun tí máa ṣe ni pé màá tètè yá sọ fáwọn ọmọ kán bẹ̀rẹ̀ ètò ìpolongo kán lẹ̀wé káàkiri fún gbogbo aráyé láti rí pápápá ni ẹ̀yin àtúgbọ́dọ̀ tún eh, rọṣẹ̀ lórí ìyẹn rárá. Eh, nǹkan tí mo ní kí n wá rí yín fún nìyẹn ṣó tán. ó ti tán. ìyẹn ti jẹ́ ṣíṣe ìyẹn ti jẹ́ ṣíṣe. kò jù bẹ́ẹ̀ àbí. bẹ́ẹ̀ kò ẹ máa ṣiṣẹ́ lórí ẹ̀. Gracias. Ajá. lẹ́sẹ̀ ó gbé orí lẹ́sẹ̀ báyìí ni tí mo fi wọlé tí mo sọ nǹkan tí mo bá lọ tí mo fi sọ̀rọ̀ tán tí mo tún jáde kò gbé ó jókòó síbẹ̀ ni ó yà mí lẹ́nu gan-an ah. má jẹ́ kó yà lẹ́nu ayé obìnrin lórí yẹn ibi tó bá dùn lọ́mọ àmọ́ olóyè bá dùn ọ̀sìn yẹn gan ṣé ó ti foyín tiwa ru mo ti lé ìpàdé lówó mọ́ ni ló fi jẹ́ pé kò wá arúbìnrin ní ìlú yìí àfiṣọlá ìyàwó ẹ̀ ó ga o ẹ̀ dùn kí la wá lè ṣe fún náà. <laughs> ẹ tí ò bá tó yà kọ tó bá lọ tó bá lọ dánwò àtẹ̀ǹdì ẹ̀ ni o ẹ tó jù ní lọ ó lè jù nínú àwọn máa ṣe máa fi rí ni o. ara ti máa ń sọ fún ẹ nìyẹn káláwọn táwọn bá daṣẹ́ pọ̀ wọ́n pé bíi méjì àbí mẹ́ta ni olè ìbádìmọ̀ sọ̀rọ̀ wúlùwà tó wù fún wa yìí irú wọn dẹ̀ ni ó jẹ́ kí wọ́n fi àjẹ ni. irú ìyá olówó ẹ fi jẹ olówó. Ah, báwo bá ní àdàmà fi jẹ adẹ́fẹ́jọ́ ìsàwọn agbọ̀rọ̀dùn wọ́n bá a dá sí ẹ̀rí ṣé wọ́n rí pé irú ìyẹn tó bá padà ṣiṣẹ́ mi fún tówó yẹn bá pọ̀ gan ó lè má fún wa wa o lẹ́yìn tó ti ń gbàyàwó ẹ̀ ìwọ tó ń pawó fún. òótọ́ ni o ṣàlàfíà ni àwòkù ńkọ́ jókòó jókòó jókòó a máa rí ẹ ṣé ò sí. gẹ́gẹ́ bí iṣẹ́ yín tí gbogbo ayé mọ̀ ìpẹ́yìn náà lè máa ń gbá olórin jáde òun ni mo bá wá nípa àti báyìí dòwò pọ̀ òdúlọ̀rọ̀ àwòkọ́ jẹ́ sẹ́yìn náà kò ń ṣàìmọ̀ fọlọ́kọ. nípa ká kọrin tó mọ́gbọ́n wá ká lálùjọ ká pèdè àtàtà ń fẹ́ gbogbo ẹ̀ ṣéyìn àti Badmus jà ni àbí kí ló fẹ́ẹ́ gbé yín kú lọ́dọ̀ ẹ̀. rárá wa àjà o àdẹ̀kù lọ́dọ̀ ẹ̀ àmọ́ ojú kan ò tó ríran ẹlẹ́ẹ̀kejì ni pé alàgbà Badmus ó wà kan tó burú jọjọ. irú ìwà wo ni Badmus wù. ẹ ṣeun ìyàwó àfẹsọ́nà àwòkọ tá à ń pè ní Ṣọlá tí gbogbo ayé ti mọ̀ wọn òun máa làwọn kó mú lọ sọ́dọ̀ ẹ̀ àmọ́ ìgbà táwọn kó máa padà dọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ mi alàgbà Badmus fọwọ́ lágbá òkò lójú ó ti mú Ṣọlá gẹ́gẹ́ bí aya. ṣé yẹn ni ojú òrírí ṣé iṣẹ́ yín ló jẹ́ yín lógún ni àbí ọ̀rọ̀ obìnrin èmi mọ tẹ́yìn òṣèré máa ń fi ayé pé o tó bá yá ẹ ní ẹ lọ́pọlọ lóòótọ́ ẹ lọ́pọlọ àmọ́ ẹ lówó lọ́wọ́ ah, ó ti gbàgbé ni sórí ẹgbẹ̀rún ọlọ́pọlọ irinṣẹ́ olówó ni. ẹ dúró alàgbà ẹ má bínú ṣé ohun tẹ́ ẹ̀ sọ́n sìn ni pé ìwà tí alàgbà Badmus hù ìwà dáadáa ni. Débísí Débísí ó mọ̀ pé olówó lolóye ṣóòbù ni ara tó bá wọn olówó ló fún gbóná dà olówó gbàyàwó ọ̀lẹ ọ̀lẹ ń ṣe láìláà tó bá di ìjà tán olówó lè gbàgbé ẹgbẹ̀rún tó lákàtọ́ gbẹ̀ wọ̀n má ṣe ra ṣòro tó wà lẹ́yìn ọ̀rọ̀ iṣẹ́ ni ọ̀rọ̀ obìnrin ọ̀tọ̀ lóòótọ́ mi ò sọ pé nǹkan tí Badmus ṣe ń tó dá ní o ṣùgbọ́n fẹ́ kó gbọ́ mi yé bó yẹ sọ fún mi ò dáa àá gbé sọ́tún àtúngbé sósì tó wá jẹ́ pé àjọṣepọ̀ tó dánmọ́ràn máa tún wà láàárín àwa àti ẹ̀yin máa jẹ́ kẹ́ gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe. kẹ́hìndé ẹ̀rù ń bà ẹ́ ṣé nítorí ìmọ̀ ìléwọ́ torí lọ́wọ́ mi má jẹ́ kẹ́rù bà ẹ́ mi ò ní fi ọwọ́ ara mi pa ọmọ tí mo fọ ọwọ́ ara mi bí ó kàn dùn mí wípé mi ò gbé ẹ̀mí àwọn òbí mi gbóná tó báyìí ó wá jẹ́ ohun ìyàlẹ́nu fún mi wípé ìwọ ọmọ tí mo bí ló ń gbé ẹ̀mí mi gbóná. ṣé nítorí ẹ̀ ló ṣe ní gbogbo ẹrù mo fẹ́ máa kó lọ sílé olólùfẹ́ kó ṣe o gbogbo ẹrù ogún dúkìá tí mo fi àìmọye ọdún kó jọ òun ló fẹ́ bìwò ní ọjọ́ kan ṣoṣo àbí bẹ́ẹ̀ kọ́. èmi ò sọ pé kó má tẹ̀fẹ̀ nú ẹ o mi ò dẹ̀ sọ pé kó má tẹ̀lé ẹni tó fẹ́ àmọ́ mo mọ̀ wípé ẹ̀yìn àfìlà kò tẹ̀ ẹ̀yìn òkú sì là á jàkàrà báyìí ló ń wọ́ mi. mo ní ọgbà fún ọwọ́ mi yìí ó kan àyà mi báyìí ni kò yìí mọ́ o kí n lè tètè máa bá tèmi lọ ṣe mọ̀ pé lẹ́yìn ìgbà tí n bá kú tán wàá lè dòmìnira ara ẹ tó fẹ́ wàá lè ṣèfẹ́nú ẹ wàá fẹ́ni tó bá wù ẹ́ àmọ́ kì í ṣe lójú mi. àlọ́ mi. ìjọ ìdáríjì mi èmi ò mi náà atẹ́fẹ́ fún mi yẹn ìjọ ọlọ́run ní ṣe mí lọ́mọ tó ń pa bàbá ẹ̀ kérédà má ṣe mí lọ́mọ ní ọká tó ṣekú pọ́ká mo nífẹ̀ẹ́ yẹn àti màá mi gan-an ó dáa mo ti ṣetán láti mú ìpìlẹ̀ iṣẹ́ màá fẹ́ mi pẹ̀fẹ́ kí n fẹ́ àmọ́ ìjọ ìṣèrànlọ́wọ́ kan fún mi ìjọ. mo ti sọ fún láre pé màá tẹ̀lé káà méjèèjì jọ sáà wọ́n dẹ̀ ti máa retí mi ẹ jọ̀ọ́ ẹ fún mi láyè kí n lọ gba fúngbà kẹ́yìn kí n lè sọ fún pé mi ò lè fẹ́. ẹ bàbá bèjì ẹ jẹ́ ká gba kẹ́hìndé láyè kó lọ èmi náà kúkú mọ̀ ẹ́ pé kẹ́hìndé òkè ṣọmọ burúkú mo dẹ̀ mọ̀ ẹ́ pé nǹkan tá a bá fẹ́ kó ṣe ló sì máa ṣe gbẹ̀yìn. ẹ jẹ́ kó lọ dágbére fún. ẹ̀yin kẹ́hìndé kí n lè mọ̀ dájú pé lóòótọ́ ó máa padà wá gbé àwọn ẹrù ẹ̀yẹn wọnú lé lọ. adájọ́ má ṣe asọ̀rọ̀ má yé ẹni ṣé káwa máa lọ. ọ̀rọ̀ orí bá a ṣe sán mọ́ wíwá tí mo wá yìí mo wá sọ fún ẹ pé kókè ò máa gbégbé tì nílé ọlọ́yẹ mi ò lè lòdì sófin àwọn òbí mi láre mi ò lè fẹ́ ẹ. Ah, ah ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àpárá kan tó máa ń dà yìí. mi ò ṣeré láre ǹjẹ́ o mọ̀ pé bóbìnrin bá torí ọkọ tàbọ́kùnrin ló torí ìyàwó tàpá sáṣẹ àwọn òbí ẹ̀ igi àfòmọ́ lásán lonítọ̀hún jẹ́ kò légbò nílẹ̀ mi ti ṣetán láti fẹ́ni táwọn òbí mi ní kí n fẹ́ kí ni kátikàti tó ń sọ lẹ́nu yìí ṣé o rántí pé o ti ṣe àdéhùn pẹ̀lú mi gbèsè sí làdéhùn o. gbèsè làdéhùn lóòótọ́ ṣùgbọ́n amúnidèlú àtàdélùmọ̀ ìkan ṣàgbà ìkan láre mo ti mọ àwọn òbí mi kí n tó mọ̀ ẹ́. ṣé ṣé o ti ro nǹkan tó ń sọ yìí dáadáa ṣáá lè ń ṣe bí aláìní gbàgbọ́. láre má pàrọwà fún mi jẹ́ kí n yà aláìní gbàgbọ́ kódà bí mo bá kú síbẹ̀ dédé ara mi ló ṣe. o tiẹ̀ ní kú ikú ò ní dẹ́mi rẹ̀ légbodò fún mi o mọ̀ pé tójú oró bá ṣàfẹ́rí omi ojú oró lè kú tèwétèwé tó sì bàtà bá ṣàfẹ́rí odò ó lè kú tegbòtegbò tí mo bá ṣàfẹ́rí rẹ nínú ìgbésí ayé mi ó ti sọ ìgbésí ayé mi dòbu ó wá sọ àpò fẹ́ mi dòtú bá ń tẹ́. láre àìsí mi nínú ayé ẹ kò fòpin sáyé ẹ bá ọba tètè kú ìrètí ṣì ń bẹ aya ò kí ń kọni ká ṣopó aya tó bá kọni mí là á fẹ́ jẹ́ máa lọ. káyọ̀dé ìyẹn ni bó ti wà lókàn àyà rẹ wípé o fẹ́ kí ìfẹ́ mi rè ó gbúnlẹ̀ síbi tí o fò kọ́yìndé a ò lè fi mílẹ̀ báyìí o ò lè lọ bẹ́ẹ̀ kọ́yìndé. láàrin mo ti sọ tọ́ ọ̀pẹ fún ẹ kò wù mí kí n máa fi gbákan bọ̀kan nínú tí mi ò bá wá sọ ọkọ mi fún ẹ ò ṣáà lè mọ̀. àmọ́ nǹkan pàtàkì tí mo fẹ́ kó o ṣe fún mi ló pé ṣèlérí pé o ò ní ṣàbúrò fún mi o ò dẹ̀ ní gbọ́kànwọ́ òbí mi gbóná. kẹ́hìndé mo ti gba tèmi o mo ti gbọ́ àmọ́ irú àdéhùn tó lè mẹ́mí ẹ̀dá kúrú báyìí má ṣe fẹ́ lómi mi ti gbọ́. ṣé mo dúpẹ́. tí mo bá tiẹ̀ wá gbà pé àdéhùn tó ṣe fún mi ò lè múṣẹ mọ́ àdéhùn tó ṣe pẹ̀lú màmá mi nǹkan kí ló ṣe fẹ́ kí n fẹnu sọ fún un. ọ̀rọ̀ kí n tóbi káyà dátì ẹnu náà la máa fi sọ bá mi ṣàlàyé fún ọ bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe rí ọlọ́run kò ṣe abiyamọ ni wọ́n ó dẹ̀ mọ ìwọ̀ tó wà láàrin kó mọ ó tàpá ṣáṣà àwọn òbí ẹ̀ sọ fún wọn àti ilé Kọ́ìdé Kọ́ìdé ah. Láre Láre. Màmí. Kí ló dé? Kọ́ìdé dà. Màmí, Kọ́ìdé ti lọ ebi ẹjọ́ ń sọ̀rọ̀ bí nsìn kí ló dé tó fi lọ. kẹ́hìndé ti jẹ́ kí n mọ̀ pé òun ò lè fẹ́ mi mọ́ agbèfẹ́ mi àti kẹ́hìndé ti fọ́ omi ìfẹ́ wa ti dànù kẹ́hìndé ti ṣèké kẹ́hìndé ti sọ̀dálẹ̀ kẹ́hìndé ti fi mí sílẹ̀. láre irọ́ tó jìnnà sóòótọ́ pápápá lélẹ̀ ibi kò mo jẹ́rìí kó ìdè kó ìdè òde ẹ̀dùn omi ìfẹ́ nù mo mọ ohun tí mo ní má fi nǹkan tí ò dá bá mi ṣeré o. Kẹ́hìndé ti jẹ́ kó yé mi pé òun ò lè kọ̀rọ̀ sáwọn òbí òun lẹ́nu ẹ wo àtìgbà tèmi àti Kẹ́hìndé ti ń bá fẹ̀rẹ̀ àbọ̀ ó wá sí ó kú dẹ̀dẹ̀ kémi àti Kẹ́hìndé wa ọkọ̀ ìfẹ́ wa débùtì ayọ̀ bàbá àti ìyá Kẹ́hìndé wa gba tọ̀pátá jẹ lọ́wọ́ mi Kẹ́hìndé ló ò lè fẹ́ mi mọ́. Kẹ́hìndé ló ń fẹ́ mọ́ ṣé ó ti gbàgbé ìlérí tó lérí fèmí ni ó ṣèlérí fún mi ṣé ó gbàgbé ni. mo ṣàlàyé fún un oníṣe bá bí amọ lẹ́yìn náà ó lóun ò lè kọ̀rọ̀ sáwọn òbí òun lẹ́nu bí mo ti bá ti ṣàlàyé fún yín wa láti jókòó. kí ni mo rí ṣe fún yín. ẹ̀yin ni olówó tó ń fọwọ́ lágbàyàn lójú. kí ni ìtumọ̀ ẹ̀. ìyàwó ẹ̀ ní òrùka kíyàwó náà kó gba òrùka ẹ tọkọtìyàwó ẹ máa bọ̀ níwájú bí. òkúta ń bẹ lọ́nà Tọ́pẹ́ ńkọ́. àlàáfíà ló wà mọ́. ọkọ ẹ̀ náà ńkọ́. àlàáfíà lòun náà wà. mami ọ̀rọ̀ kọ́lá ni mo wá bá yín sọ ẹ wo ọ̀rọ̀ kọ́lá ti sú mi ẹ dẹ̀ ní kí n máa forí tì kí n forí tì àforítì tó mórí bàbá pa tí kì bá ṣèkùrọ̀ tó mọ́ mọ́rí ọlọ́lù yẹ ikú táyé ló jẹ́ kí n máa rí gbogbo wọ̀ sí yìí o. Hmm. ẹ kẹ́hìndé kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àtọkọ ẹ gangan. mami láti ìgbà tí mo ti fẹ́ Kọ́lá ta ti ń dìjọ ń gbé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ìwà ò yí padà sí mi bí n ṣe ń jà bẹ̀bẹ̀ sókè báyìí ibi pẹlẹbẹ ló fi ń lélẹ̀. ẹ jẹ́ mọ̀ ikú ló mẹja kákò kò wù mí láti fẹ́ Kọ́lá látàkọ dàlẹ́ rí ẹ wò má mi èmi ò rò bóyá ìfẹ́ tí Kọ́lá ní sí Táyé ló pọ̀ tó bẹ́ẹ̀ tó fi ń wà sí mi báyìí ejú ẹ lọ́wọ́ nù. ẹ Kẹ́hìndé ṣé orí wọ̀ náà mo fẹ́ kó máa ṣe bí Táyé ṣe ń ṣe máa múra bí táyé ṣe ń múra wọṣọ bí táyé ṣe ń wọṣọ ṣe irun orí ẹ bí táyé ṣe ń ṣe irun orí ẹ wá hùwà sí gẹ́gẹ́ bí èkejì ẹ ṣe ń hùwà bá ọkọ ẹ sọ̀rọ̀ rẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí táyé ṣe ń bá sọ̀rọ̀ rẹ̀lẹ̀ ṣùgbọ́n ọkọ mi. màmí ẹni kì í máa ṣe bí táyé ṣe ń ṣe kí máa múra bí táyé ṣe ń múra. Ah, kí ni mo wá kó sí yìí mọ́mí ṣe ni mi kí n múra báyìí tẹ́lẹ̀ rìn ni ṣe ni mi kí n máa wọ aṣọ báyìí nílé tẹ́lẹ̀. ẹ wò màmí nǹkan tèmi rò ni pé ẹni tí ò fẹ́ tẹni a lọ ràn àmọ́ síbẹ̀síbẹ̀ náà kẹ́hìndé sùúrù la máa ní o ṣó ti gbọ́ sùúrù gan-an la máa ní ṣó rí sùúrù tó rí yẹn ó sì òkúta jiná lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù mo mọ̀ pé kọ́lá tiẹ̀ ló máa ṣe. mami mo ti mọ̀ pé nǹkan tẹ̀ máa sọ náà nìyẹn sùúrù sùúrù sùúrù tó bá yá màá lọ sálábà. I don't adìmẹ́kùn kẹ́hìndé wọ́n I bàbá ẹ̀ wà kẹ́hìndé. sọ̀rọ̀ jù ṣùgbọ́n a máa sọ̀rọ̀ tiwa tó bá yá. Ah, ah, ah, báwo ni ẹ ẹ mò ń gbọ́ tẹ mò ń gbọ́ tẹ kí kí ló ṣẹlẹ̀ òde pè mí látọjọ́ yìí. kíkẹ́ káàárọ̀ dáadáa ni wọléwọlé kò gbọ́rọ̀ wẹ̀ sílẹ̀ kó wá gbọ́rọ̀ yàrá mi ò gbẹ́rù kankan sílẹ̀ jẹ́ kí n gbọ́ àdínkù gbẹrọ owó ìsílẹ̀ kò jẹ gbọ́ kó wá gbọ́rọ̀ ní ayọ̀ sẹ́ ẹ̀. kíkẹ́ bẹ́ẹ̀ ti ẹ rí elétí ọ̀fẹ́ wọ́n jẹ́ kí n gbọ́n sínsìnsìnsìn. ọ̀dọ̀ dání mo ṣe ti jáde ń sìn tó bá rí ojú tí ọ̀gá fi ń bá mi sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ báyìí èmi náà ń jù sí ah, don jásì ló ló wọlé ó já mi sí èmi gan gbàbẹ̀ street ni. mo kíkẹ́ ká má pààrọ̀ n tó kó yóò dẹrù ọjọ́ iwájú ilé ẹ̀yìn ọláyẹn gan dùn jù ìwọ ló mọ̀ tí ìbá ṣe olórí burúkú èèyàn kan tó gbé ọ̀gá lórí agodi èmi ní ìbá sọ̀rọ̀ èmi gan ní ìbá sọ ibi tó ń lọ wo kíkẹ́ onírú onírú àwọn ọkùnrin bẹ́ẹ̀ aṣèwẹ́rẹ́ jayé ni wọ́n wo kíkẹ́ mo mọ̀ pé ó fẹ́ o ó kọ̀ o ó yìí máa gbàbẹ̀ má fi lọ́rùn sílẹ̀ wo ìmúra báyìí ni kò fi ṣe léṣe kò fi. ó tún nà ó tún nà orí kankan fi kún èmi èmi kíkẹ́ lọ́mọ àbẹ̀kẹ́ fúnra mi túláàsì ló fẹ́ ba ẹ̀gbẹ́ oní òsáyé ó jẹ́ gógó orí mẹ́wàá yìí ìwọ wá dúró sí. gbẹ̀ǹtì ọ̀rẹ́ mi wọ́n pa wàá bẹ̀mí náà bẹ́ẹ̀ wàá gbélé gbọ́. kẹ́hìndé sórí gbogbo ìgbà tó bá ti fẹ́ gbé ọkọ̀ jáde má wọkọ̀ fún ẹ mọ́. kọ́lá mo ṣáà ti bẹ́ẹ̀ mo ti ní kó má bínú kò sẹ́ni tó kọjá àṣìṣe. nǹkan tẹ́mi ṣámọ̀ ni wípé ibikíbi tó bá ti fẹ́ lọ tó bá ti ní pé kó o gbé ọkọ̀ jáde ni tí ò bá ti sẹ́ni tó máa wà ẹ́ má lọ mọ́ má mú kọ́kọ́rọ́ ọkọ̀ mi o má gbé ọkọ̀ mi jáde mọ́ torí òní ó bàjẹ́ àtúnṣe ọ̀la ó bàjẹ́ àtúnṣe ṣé ọkọ̀ ń di tútù sí ni àbó ń gbó. ọ̀la ṣé kò ṣe pé o ní nǹkan mi gbà nínú ọ̀rọ̀ yìí tí mi ò bá ṣí ẹ gbọ́ nǹkan tó ń sọ ni pé mi ò lẹ́tọ̀ọ́ láti fọwọ́kọ ọkọ ẹ mọ́ gẹ́gẹ́ bí ìyàwó inú ilé ẹ̀ ó dà nígbà tí táyé wà láyé ṣé kò tó bí ẹ̀mejì tó fọkọ ẹ gbá ṣé oníkó borí wa kò fọrùn lẹ̀. ó tún lọ ní ẹyí ní ẹyí ètò bá ti sọ̀rọ̀ má máa fi ẹ̀wé táyé lolú mi mọ́ ẹ kí ló ṣe ó jẹ́ ọwọ́ ni kì í ṣòwò wò ó apá ò lè dàbí arọ láyé àti láyé labalábá ń ṣèṣe yẹn ni kò lè dàbí ẹyẹ òótọ́ ò lè máa wùwà ó lè máa sọ̀rọ̀ kó má ṣe bíi táyé lolú òun ṣe táyé lolú kéde nìyẹn kéde nìyẹn o ṣe táyé. lẹ́nu ẹ̀. lẹ́nu mi ojúdú ọ̀run sọ fún ẹ. tá a lè fi ẹni kúkúrú ṣàwẹ́ tó gùn tá a bá fi ẹni kúkúrú ṣàwẹ́ tó gùn àwa ti ayẹwo àyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni òun ṣe táyé o kẹ́hìndé ni ẹ. òótọ́ ni mo sọ fún ẹ tá a bá fọmọ́ o máa má lùkọ́ pa. ọ̀rọ̀ wà nínú òkùnkùn kọ́lá èdè ti tàn mọ́lẹ̀ sí àmọ́ wàá gbọ́. ẹ ẹ mo ṣe tán mo ti múra fún ẹ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. ẹni tó bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ sí i tó lẹ́nu belebele tẹ́nu ẹ̀yìn dùn wá ló nífẹ̀ẹ́ táyé gan-an tó bẹ́ẹ̀. mo nífẹ̀ẹ́ táyé ti tèmi mo nífẹ̀ẹ́ táyé lolú táyé gan fún ẹ mọ̀ ọlọ́run pé mo nífẹ̀ẹ́ wọn ọlọ́run dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìwọ fún ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ táyé lolú tí o bá ṣe ikú tó dá mi lágara. òótọ́ ló nífẹ̀ẹ́ táyé onífẹ̀ẹ́ bí náà ìfẹ́ ta ní sínú náà la fi fẹ́ náà pa onífẹ̀ẹ́ o ò ráyè iṣẹ́ òjò ráyè dúró tì èmi ò fà ọ̀la ìsì ẹ̀ ìpè tá a pè sìnkú tá a bá pé wo lókùn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó yẹ ẹ e. ká jẹ́ pé wọ́n wà nílé lọ́jọ́ tó mọ̀ ń mú táyé tó o dúró tì tó o ṣáájú ẹ̀ ó ṣeé ṣe kó má kú àwa wí tán ló nífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ lóòótọ́ kọ́láwọlé kọ́láwọlé onítèmi àtàtà sórí ikú ló máa ń lọ́jà kákò ikú ní ìgbàṣọ lára ewúrẹ́ olóòrùn sì gba bàtà lẹ́sẹ̀ adìyẹ àmọ́ kíkó tó dópin sí àwa méjèèjì a ti jayé ògbó a jayé àtọ́ a ti lera wa pẹ́ pẹ́ pẹ́. ilé àṣẹ Èdùmàrè kíkẹ́ lọmọ mi ọ̀wọ́n kíkẹ́ lọmọ mi àtàtà. ọ̀rọ̀ ìfẹ́ wúwo sórí ẹ̀mí gígùn ló máa ń sàn yàn. àdúrà mi ni pé kí ọba òkè kó má fi kú pa wá ní rèwerèwe ká gbé ká tẹ̀. ó dá mi lójú pé ìfẹ́ wa ní kú báyìí. lóòótọ́ tó bá dijọ́ kan a máa lọ bá ẹlẹ́dàá wa náà. ṣùgbọ́n wọ́n fi ń gbà létí pé tàbádàgbà ká gbé ká tán. bàbá padà sọ́dọ̀ tó dá wa a lọ tẹ̀síwájú pẹ̀lú fẹwà lájúlé ọ̀hún. wo ṣó ti ẹ̀rí kí àwòdì òkè kó tó pa ìyá àkókò ọmọ tí kòkó gan bí sílẹ̀ á ti tó fẹnu sọ́ọ̀gì sórí kíkú tó ṣe ìpínyà ìfẹ́ àwa méjèèjì ìwà dáadáa àti ṣe gbogbo nǹkan tí ẹ̀dá ń gbé dáadáa ní dáadáa ni o. àmín àmín àmín àmín àmín jọ̀wọ́ o má fẹ́ mi sílẹ̀ èmi àti ẹni. àǹtí mi kẹ́ ilé tí mo ẹ̀ ní lọ́ọ́ bí iṣẹ́ ni. wá jí mi fún náà. ìgbà tí mo rí pẹ̀ kí n sùn pẹ̀ tó báyìí ló ní mo ṣe ní kí n wá jí ilẹ̀ ti mọ̀. kí n tiẹ̀ kí ló kún ẹ bẹ́ẹ̀ ṣé wo ló ní iléeṣẹ́ ni ṣé wo ló bá mi lọ ibiṣẹ́ mi ni ó rí olùdènà ayọ̀ ni ọmọkùnrin yìí jẹ́ ní kúrò yá mi jọ. Mm aládùnnú pátápátá gbáà lélẹ́yìí o ah, ní tí mo ti ń gbàdúrà kò ṣẹlẹ̀ láti yẹjọ́ yìí ah, orí mi jọ máa dúró tì mí o tí ìbáṣọmọ burúkú tó wá jí mi lójú àlàyé sí aláyé bá sì ni o gbogbo agode ló ti lọ tán yìí bá padà sùn ni. thank you bá ti ṣèpàdé yẹn ẹ ẹ ìwọ wa kọ ìwọ ọkọ rẹ ránṣẹ́ sí wa àwa náà máa gbà wọlé ṣé àwọn bí tá à ń lọ gan ẹ ẹ ẹyẹ ẹyẹ ẹgbẹwọ díẹ̀ sílẹ̀ àwa máa gbé ìjókòó sílẹ̀. mo ń bọ̀ kẹ́ni yẹn wọlé. mo gbọ́ tiẹ̀ a máa fi yòókù kún ṣùgbọ́n tó bá ti jẹ́ pé owó tiwa ló pọ̀ jù á jẹ́ pé àwa la máa gba èrè tó jù nìyẹn o ṣé o mọ̀ pé olówó lólówó mo ń gbọ́rọ̀ ẹ̀ mo wà ń bí pẹ̀lú ẹ̀ mi ṣe nǹkan mi mo wà ń hmm. ẹ kò burú ń gbà yẹn ẹ kọ́kọ́ fìwé yẹn ránṣẹ́ sí mi àwọn ojú ìjọba ó ṣe bá mi kí gbogbo àwọn ará òkè ògùn náà ó ṣe gan dábàá. kíkẹ́ kí ló fẹ́. Um, mo ti fẹ́ máa lọ lé mi sá mo wá ní kí wọ́n dábẹ̀rẹ̀ fún yín. ó dàbẹ̀ ẹ kú ṣe ni ó dàbọ̀. ó dàárọ̀. Um, okay. Wa ni mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọ. Ó dẹ̀ ṣe pàtàkì gan. Jókòó. Tító. Ó yá jẹ́ mo ń dúró de kíkẹ́. kí ló ṣẹlẹ̀ sá ṣé kò lè o. ẹ kò lè mo kàn fẹ́ kó mọ̀ wípé gbogbo èrò ọkàn ẹ̀ sí mi nílé iṣẹ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn gbogbo ẹ̀ ló yé mi dáadáa mo fẹ́ kó mọ̀ wípé ọ̀bọ ń pò gèdè fún gún igún mọ̀jọ̀bọ lọ. igún mọ̀jọ̀bọ lọ. ọ̀rọ̀ yìí ò yé mi ọ̀gá ó yẹ kó yẹ ṣé bí ẹdìyẹ ń yé lẹ́yìn dúró níbi tí ọjọ́ orí ẹ̀ tó gbé dé dúró yìí ó mọ̀ pé olólùfẹ́ tó máa bá ẹ̀ kalẹ̀ òun ló yẹ kó wá <laughs> akọ̀wé mi ló jẹ́ kò dẹ̀ lè burú títí kí erin kó máa jẹ koríko abẹ́. ìwọ náà wo tí mo bá kí ẹ mọ́lẹ̀ sìn tí mo sọ ẹ lọ́gẹ̀ẹ́ tí mo bú ẹ tí mo bú ẹ tí mo bú ẹ tí mo jẹ tí mo ju èpo ẹnu àǹfààní kí ló fẹ́ dì fún ẹ kíkẹ́ wá ṣọ́ra ẹ̀ gan o ṣọ́ra ẹ̀ nílé iṣẹ́ yìí o iṣẹ́ tó wá ṣe ni kó o kọjú mọ́ o ṣé ọ̀rọ̀ ara ẹni balógun tá a bá bá lọ sógun òun la máa ń kọjú mọ́ o kó máa jẹ́ wípé ọ̀bẹ tí a fi gbẹ́ ìbejì òun la máa fi gé ìbejì lápá ní máa fọ̀rọ̀ ṣe kọjú mọ́ iṣẹ́ o o gbọ́ ó dàbọ̀. ó dàbọ̀ ó dàbọ̀ ọ̀gá. rojú kókó. ṣe bí o ṣẹ̀ jáde lọ́dọ̀ olólùfẹ́ ẹ̀ sí. Ah, tí ẹ bá gbọ́ gbogbo àṣàyàn ọ̀rọ̀ orí burúkú tí ọ̀gá ìsọ sí mi ojú tì mí pé mo dojú ìfẹ́ kan. kíkẹ́ ṣé wọ́n rò pé ọ̀gá lè fi ọkàn sí gbogbo ọwọ́ ìfẹ́ tó ná sí látọjọ́ yìí ó ṣẹ̀fẹ́ yàwó mi ni kódà tí ẹ bá mọ ọ̀nà tó gbà fẹ́ yàwó òun pàápàá. wo ti tó ó jèrè èèyàn fẹ́ táyé táyé bímọ kan fún táyé kú àwọn òbí wọn wọ́n tún fi kẹ́hìndé rọ́pò fún ṣé ẹ rò pójú lásán ni rẹ̀. ojú lásán kẹ̀ ṣé ẹ̀yin ò mọ̀ pé ìlọrin ni àwọn bàbá ìyàwó rẹ̀ wọ́n ti fọhùn tó oríṣiríṣi fún un kódà wọ́n ti já ewé ìjókòó jẹ́ fún un wọ́n ti so ẹ̀wọ̀n mọ́ nídìí bí ìtọ̀bọ̀ wọ́n so mọ́wájú táwọn ń wò bọ̀ bí àgùntàn ni. títò mo nífẹ̀ẹ́ kó la mo nífẹ̀ẹ́ kó la ẹ mọ̀ wò báyìí yìí ti wá mọ ọkàn tó wá sọ tó dùn mí jù ó sọ wípé kí èmi lọ kọjú mọ́ iṣẹ́ mi kí èmi fọwọ́ mi síbi tọ́wọ́ ń gbé. onífẹ̀ẹ́ kọ́lá ó ti sọ lójú ọ̀rọ̀ fún ẹ. tó bá wá lára ṣe dànù ó àṣẹ ń ṣò tító jẹ́ àlọ́. ó wá jẹ́ àlọ́ dé. mo bá ti ti ìrìn àjò tí mo fẹ́ lọ ìdí ìwọ ni wà ló máa ń ṣojú iléeṣẹ́ ní gbogbo ibi tí ó bá yẹ kí n lọ. ṣé ṣé ṣé ṣé ṣé kò sí ọ̀gá. kò sí nǹkan mo kàn wò ó pé ó yẹ kí èèyàn fara mọ́ ìyàwó àtọmọdé ẹni àbí wò rò pé èní aké ọ̀la ọkọ̀ tí mò ń bá káàkiri kò jẹ́ kí n ráyè súnmọ́ ẹbí dáadáa ẹ̀mí ṣẹ́dẹ̀rẹ̀ ogún èèyàn lọ àti pé ibi tí iléeṣẹ́ ìgbòròdé ah ó tó kémi náà máa sinmi díẹ̀ díẹ̀ nǹkan tí mo rò nìyẹn kọ́lọ́ máa jẹ́ kó lo ẹ̀rí àjálù burúkú. àmì ò àmì àmì àmì. tí mo bá ti wá dé èmi àti ọmọ àti ìyàwó mi a lọ sí ìsinmi ọlọ́jọ́ pípẹ́. ẹ ọ̀gá ìyẹn dáa fún yín gan o èyí náà máa wò iṣẹ́ lọ́sùn iṣẹ́ lóru gbogbo wàhálà yẹn tẹ́ bá lọ sinmi bẹ̀ yẹn ó máa da àti pàápàá inú ìyàwó yẹn á dùn gan-an. ẹ ṣe gan-an. àlàáfíà ló wà kí ló ń ṣe ládùúgbò yìí. mo wá sí ọ́fíìsì àwọn ọ̀rẹ́ mi kan bì mo dẹ̀ wá jẹun bì kí n padà síbẹ̀. èmi náà mo wá wòyàn kan sàlẹ̀ ń bẹ̀ yẹn ni. inú mi máa dùn ó tún lè rí mi kó páàkì láti bá mi sọ. kí ló dé tí mi ò ṣe ní wá kí ẹ ah, ó tó yẹn. ṣèwárí tó ṣe àwa wù mí kò tiẹ̀ fún mi láyé ọjọ́ kan péré kí mi pẹ̀lú ẹjọ́ sọ̀rọ̀ kájọ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ bóyá tá a bá sọ̀rọ̀ sọ́tún sàsọ́sọ́sì bóyá wàá fún mi láàyè nínú gbèsè ayé ẹ̀. ṣé mo sì lè fún ẹ láàyè nínú gbèsè ayé mi ṣá. Kẹ́hìndé tó bá ro tàtẹ̀yìnwá àti tọlọ́run mọ́ mi lára. ẹ hmm. eh, ó mọ nǹkan ojú ń kọ́ mi báyìí mi ò rò bí àmọ́ lè ráyè máa bẹ̀ sùn. ẹ̀mí náà sọ pé kíákíá báyìí ọjọ́ tó bá ti wọ̀ ẹ́ tó bá pè mí máa dáhùn. ó dà máa pè ẹ́ sórí aago ẹ̀. àpè. máa dùn ṣe bá gbọ́ yẹn náà ló ṣì ń lò. ó náà ni mo ṣì ń lò. má ṣe yẹn ṣùgbọ́n. ṣọmọ bá dé òun. mo ti gbọ́. ṣọmọ bá dé òun. mí lẹ́sẹ̀ kan. Láre mo mọ̀ pé mo ṣe ẹ́ mi ò fẹ́ tẹ́ lọ́wọ́ ìyá mi mi ò fẹ́ tẹ́ lọ́wọ́ bàbá mi mo wá pàpà tẹ́ lọ́wọ́ ara mi. ó tẹ́ lọ́wọ́ ara ẹ̀ ṣé bí ilé ọkọ ẹ ló wà. lóòótọ́ ilé ọkọ ni mo wà àmọ́ mi ò jẹun tó wù mí nǹkan tí mo rí ni mo jẹ. irọ́ ṣé ó ti burú fún ọkọ ẹ̀ tó yẹn. kí ló wá ṣe. láàrin mo ń fi àsìkò yìí bẹ̀ ẹ́ pé kò jọ kó dáríjì mi látọkàn ẹ wá torí pé oríṣiríṣi ìyà ni mo ti fi jẹ ẹ́ mo mọ̀ pé mo ti dá ẹ sínú ìrònú tọ̀sán tòru bí mo ṣe lọ fẹ́ ẹlòmíì kò dẹ̀ máa máa wo ṣèkàṣèkà fìkànṣe rẹ̀ lọ̀rọ̀ mi já sí o bí mo ṣe dá ẹ sínú ìrònú inú ìrònú náà lèmi náà bára mi àbámọ̀ a ò ṣe àṣetán ó dáa pọ̀ ń lọ́rọ̀ mi já sí jọ láàrin dáríjì. kàyìndé èmi ti dáríjì ẹ o ta lèmi níwájú ọlọ́run tí lè má dáríjì ẹ mo ti dáríjì ẹ. ẹ ṣe gan-an inú mi dùn ọlọ́run á máa dúró tí ẹ ò ṣe é. mi máa dùn gan bí mo ṣe rí èyí. pé kí ni. òun ló wọṣọ dáadáa yìí ló múra bí ọmọlúwàbí yìí sọ fún mi ta ló wá ń tún bìtì ayé ẹ ṣe báyìí. ẹ fífi sílẹ̀ tó fi mí sílẹ̀ aburú ló já sí nínú ìgbésí ayé mi. àmọ́ kò sí nǹkan tó burú tí o kì í sí oore níbẹ̀. irú oore wo. ó mọ̀ pé pẹ̀lú ìwà ìbìkítà mi àìmúra dáradára ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí n pàdánù ìfẹ́ mi rẹ̀ èyí ló máa ń mú mi rántí ọ̀rọ̀ nínú gbogbo ìgbà pé tí èèyàn bá múra jákujàku ẹgbẹ́ ẹ̀ náà ló máa pàdé èèyàn bí ahun ló ń ra òun rè ẹni bí ìgbín ló ń hèbì. inú mi wá dùn pé ó ṣe wá róòtọ́ nínú gbogbo nǹkan tí mo máa ń bẹ̀ sọ ṣé wo mọ̀ pé tá a bá wọṣọ ẹrú fọba tá a wọṣọ ọba fẹ́ rú táwọn tó kù lóèyàn bá pàdé wọn lọ́nà ọmọ ẹrú ló máa ṣe kábíyèsí fún wọn. òótọ́ ni. nítorí nínú múmúra dáadáa mi èyí ló jẹ́ kí n pàdé arákùnrin kan èyí tó mú mi lọ sí tí mo ti ń gbaṣẹ́ lónìí ah. iṣẹ́ owó ni. olúwa máa inú mi máa dùn ún a je pé ibi ń bẹ nínú rẹ ire náà dẹ̀ ń bẹ nínú mi. bẹ́ẹ̀ ibi ti dẹ̀yìn lẹ́yìn wa ìlú ló dẹ̀ tó. kí ló máa jẹ. tí <laughs> wọn tó bá wù ẹ̀jẹ̀ nínú náà. ṣé wàá jẹba ohun tẹ bá ń bí. Ah, I Ah, báwo ṣe kú? Hmm. Ah, ṣé Ẹ wo kò rọra jù jẹrẹ. ṣé àpàrọ̀ ìwò ni kí á pa. Ah, mo ní ká bọ́ ti òtútù sílẹ̀ lọ́hùn-ún ká tún bọ́ sí ilẹ̀ bàbá wa ń bì ní. orí sorígò yìí gbogbo àwọn àtàwọn olójú rẹ <laughs> wọn ń kú fún ni ọ àwọn tó jókòó gan ọ ń dọ́gbọ́n jowó lẹ́gbẹ̀ẹ́ bọ́n ṣe wà yẹn. <laughs> ẹ gbàdé ti sọ fún mi pé ẹ nífẹ̀ẹ́ sírù tèmi ẹ mo ṣe ní kébì náà báyìí. bí ìgbà tó ẹ kò ti mọ̀ pé olómi góòlù igan gan-an máa nífẹ̀ẹ́ sí ni. ó ah. <laughs> dùn lójú gan-an ẹ ṣe gòkè ẹ bàbá ọkọ mi ṣé dàda lẹ dé. ìyàwó mi ìyàwó mi ṣe rí eléyìí tí mo dé yìí bó bá yín ra àwọn aṣọ kan bọ̀ mo ti fojú wò yín báyìí mo wá bá yín ra àwọn bọ́ọ̀lù oríṣiríṣi tẹ bá bẹ̀rẹ̀ sí ní fọ́ sínú ẹ̀ báyìí ṣe rí tẹ bá padà wá sílé ayé lẹ́ẹ̀mẹ́wàá ilé wa lè máa wá ẹ̀gbọ́n mi lè máa fẹ́. àyè ò náà náà nínú àtijọ́ fi ọwọ́ sínú ìwé lórí yẹn pé títí ayérayé ẹ ní jáde tọwọ́ bọ̀wé. ẹ ti bọ́ yẹn. àbíṣe oníbòmí tó fẹ́ lọ. mo sí omi ti bọ́. ẹ ṣe gan-an bàbá ọkọ mi mo jẹ́rìí yín. ọwọ́ a máa ròkè. àmì àmì àmì. àwọn ọkọ mi. Ah, ẹkújẹ mẹ́ta adúpẹ́ adúpẹ́ ẹlẹmọ àwọn. ẹlẹmọ. Ah, mi rò pé ẹ padà ara yín rí o. ó ti rò mí mojú yìí. ìyàwó tèmi nìyí. ẹ̀ka sọ̀mà ẹ̀ka bọ̀ àwọn ọmọ ńkọ. ọkọ mi báwo ni báwo lọ. ẹ kí wàá ló ṣẹlẹ̀. tí mo wá dé ibùdókọ̀ ọkọ̀ òfurufú tí mo pagbo ẹ títí tí yẹn ò dáhùn. má bínú mi mọ nǹkan tó ń ṣàgbo yìí ó kàn ń dákú látàárọ̀ má bínú ṣùgbọ́n jọ. ó mọ nǹkan tó ṣàgbo ẹ akẹ́yìndé mọ̀ pé mo máa dé ẹ́ tí o bá ń ṣe ti ẹ̀gbọ́n mi tí mo kàn pè ní pé pàjáwìrì ṣé bẹ́ẹ̀ mi bá ṣe wà mẹ́rin títí dalẹ́ nìyẹn. àwọn tí tó máa ti tó ni wọ́n fi hàn ṣe bínú. bàbá kò ní í ṣe gan mo dúpẹ́ má bí mo fọwọ́ mọ́ bọ̀. irú aṣọ jọ̀gànjọ̀gàn wo ni kẹ́hìndé wọ̀ sọ́run yìí ṣe ìyàwó lẹ́gidi kan máa ń wọra ṣùgbọ́n. ẹ wo ẹ̀gbọ́n mi ojú gbà mí tì o mi ò tẹ mọ̀ nǹkan tí mo lè sọ. So torí láti ọjọ́ tó ti wọnú ilé kò wọ́rú aṣọ tó wọ̀ ìrí abẹ́rẹ́ abẹ́rẹ́ kẹ́hìndé ni òun ló wà. mo mọ̀ ọ́n mọ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ṣóun àti ẹnì pàdé ara wọn rí ìyàwó mi ni kó wọ́rú aṣọ tó wọ̀ òwe mò ń pa fún. kì í ṣe ọ̀rọ̀ tó le ó máa pè é máa yan gbẹ̀nùtúbẹ̀nùbẹ̀nù ọ̀tí gbọ́. abẹ́rẹ́ abẹ́rẹ́ kẹ́hìndé. gbẹ̀gbọ́n báwo ni. kò sí láburú wo láre lánàá ìgbà tí màá fi padà délé ọkọ mi ti tìrìn àjò dé o kí la máa wá ṣe sí báyìí. ìyẹn ò ń ṣe nǹkan tó le rárá bó o ṣe fi gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀ lásìkò yìí kó máa bọ̀ wá bá mi. ṣé nǹkan tí wọ́n sọ yẹn mọ́gbọ́n dání. bẹ́ẹ̀ ni ó mọ́gbọ́n dání tí wọ́n náà bá rò ah, torí pé mi kàn fẹ́ kó kóra ẹ sí rònú rárá má kóra ẹ sí rònú wọ́n ṣáà máa bọ̀ lọ́dọ̀ mi. láàrin ṣó le tó bẹ́ẹ̀ ni. ó le jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ kó mọ̀ pé lọ́wọ́ kan báyìí ní nǹkan máa ń gba nǹkan. wo mi ò lè wá sọ́dọ̀ ẹ̀ ń sìn iwájú iléèwé tèmi tọ́pẹ́ ni mo wà báyìí ó tí bá ti gbé délé tán màá dọ́dọ̀ ẹ̀ màá wọ̀nà kan láti fi dọ́dọ̀ ẹ̀. ẹ ẹ náà gbúrò má pẹ̀lú parí tiẹ̀. Kola. Ta ni ẹni tí o fẹ́ wà pẹ̀lú ẹ láìpẹ́? Ohun rí mo ti dẹ́yìn ẹ ti pé àbí? Onídìrí tó máa ń bá mi ṣerun mi, òun ni mo sọ fún pé màmá dọ́dọ̀ ẹ láìpẹ́. Ó dà bẹ́ẹ̀. Kẹ́hìndé, ṣé o ṣàkíyèsí nǹkan kan? O ṣàkíyèsí pé Kọ́lá tó lọ sínú ìrìnàjò ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn, òun kọ́ ni Kọ́lá tó dé láti ìrìnàjò yẹn. Kọ́lá ilé tó ń wọ̀ yìí ó ti di àtúnbí ó ti di ọkọ̀ tuntun sórí gbogbo àwọn ìwà àìráyè àìbìkítà mi tàtẹ̀yìn wa gbogbo ẹ̀ pátápátá ó ti lọ sódò ó ti lọ mú. a ló wí bẹ́ẹ̀. Ah, a ló wí bẹ́ẹ̀ kọ́ mo máa ṣe bẹ́ẹ̀ ni sórí nǹkan tó kàn kù ni pé kàn máa gbàdúrà pé kọ́lọ́hún kó má kó má pè mí nípa kó fún mi lágbára láti ṣe bẹ́ẹ̀ hmm? ṣùgbọ́n eh, kẹ́hìndé múlẹ̀ ṣàkíyèsí nǹkan kan ó dàbí ẹni pé bẹ́ẹ̀ mi ṣe padà dé tèmi di ọkọ tuntun yẹn kẹ́hìndé tèmi náà fi sílẹ̀ kí n tó lọ ń kọ́ ni mò ń wò yìí abó rí pé o ti yàtọ̀ lẹ́ni bí ọjọ́ mẹ́ta ẹ ẹ ìwọ náà wò ó ẹ ìgbà tó ń bọ̀ wá sílé ibi tó fi wá gbọmọ wúrú aṣọ tó wọ̀ ẹ tó bá tiẹ̀ wọn orí lè ṣeré lè ṣó tún máa wọ̀ wá sílé ìwé wá fi gbọmọ ni tó bá tiẹ̀ wọ aṣọ tó máa bo ara ẹ ẹ àtẹlóúnjẹ lẹ́nu pàlàpàlà bíi kinní yẹn ah, láì ṣọmọ ẹgbẹ́ títì kí ló dé. Kọ́lá, má béèrè béèrè kankan lọ́wọ́ mi. Mo mọ̀ mọ̀ ṣe nǹkan tí mo ṣe ni. Irú ọ̀rọ̀ àlùfáàṣà ò ló ń sọ lẹ́nu yẹn. Ó mọ̀ mọ̀ ṣe. Kẹ́hìndé tí wọ́n fi sílẹ̀ gbà tó ń lọ́rẹ́ àjò. Ó ti yàtọ̀ sí Kẹ́hìndé tó bá ń sùn. Jọ́ lọ mọ́ mi. Ó yà lẹ́nu àbí? Ẹ́ ó yà lẹ́nu pé orí mi nílé ìwò pé mo wá gbé ẹ̀. Bó ṣórí bí mo ṣe ṣe àlẹ́nu fún màmá ẹ̀ náà nìyẹn mo kàn fẹ́ sọ fún ẹ̀ méjèèjì ni pé lọ́wọ́ báyìí mo ti di ọkọ tuntun fóun mo dẹ̀ ti di bàbá tuntun fún ẹ̀ sí rere ni o gbogbo nǹkan tí mo ti kùnà ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe mi mo ṣetán láti máa ṣe nílọ́po nílọ́po pẹ̀lẹ́ ìyẹn ni ìkejì ta ló mọ̀ ẹ mọ̀ máa sọ fún yín mo ti ṣètò àti èmi àtiwọ àtọmọ ẹ̀ à ń lọ sílùú òyìnbó fún ìsinmi ráńpẹ́. oṣù méjìlá máa lò. irọ́ ni. mo tọ́ ni. Ah, ṣe ṣe ṣe ṣe ṣe. mo dẹ̀ èmi náà ti mo ti múra ẹ̀ sílẹ̀ kódà gbogbo nǹkan tó lè fẹ́ fa ìdíwọ́ tàbí tó lè máa dèmí mọ́lẹ̀ ń bí iṣẹ́ gbogbo ẹ̀ ni mo ti fà lé lẹ́kàn igbákejì mi lọ́wọ́ oṣù méjì gédéǹgbé báyìí òun ló wọn máa ṣaláṣẹ iléeṣẹ́ yẹn kò sí wàhálà kankan ká máa gbádùn àlọ ní fódìdí oṣù méjì. ẹ ká wá lọ ká lọ ṣe ká lọ ká lọ ká lọ dáwọ yẹn tá a bá délé ẹjọ́ lè jẹ n bá gbowó oṣù ẹ tí n bá gbowó oṣù màá máa jẹ́ kó mọ̀ ẹ ó dà ó ṣé ọ̀rẹ́ mi ìbí náà pè ẹ tí n bá dé lálẹ́ ó ṣé kó bá mi kọ́kọ́ àtàwọn ọmọ ẹ ó dàbọ̀. ọ̀gá ń kọ́. ó ti jáde. ó ti jáde ara alẹ́ yẹ tó lóun ò ráyè tóbìnrin kankan ṣé bí mo sọ fún ẹ pé àwọn àna ẹ̀ wọ́n ti fún ní nǹkan jẹ ṣe ló ń gbọ̀n tẹ̀lé kẹ́hìndé lẹ́yìn báyìí àfi bí ìgbà tí àgbò tó ń gbọ̀n tẹ̀lé àgùntàn lẹ́yìn sórí gbogbo ohun tí ò lè ṣe fún táyé òun ló ń ṣe fún kẹ́hìndé. wo bájá bá pẹ́ láyé ẹran ògùn yìí ó ṣe jù bẹ́ẹ̀ lọ fún kẹ́hìndé kẹ́hìndé á padà sọ́dọ̀ láàrin láàrin ọkọ ààrẹ. ta ló ń jẹ́ láàrin. ibi tá a ti ń fẹsẹ̀ gbèrègbèrè káàkiri ibẹ̀ ni mo ti mọ̀ yìí pé láàrin ọkọ àárọ̀ kẹ́hìndé kò lè fi kẹ́hìndé lẹ̀ káìdé náà kò lè fi láre lẹ̀. ẹ̀ẹ́ á jẹ́ pé kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ ẹni tá a fẹ́ tí ò fẹ́ ni nìyẹn o. ọ̀rọ̀ kọ́lọ́n gbà wá lọ́wọ́ ẹni tá a fẹ́ ni tí ò fẹ́ kọ́ máa jọ kọ́lá ní ojú máa ṣe fún àmọ̀ máa jẹ́ kó fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ máa jẹ́ kó mọ̀ pé obìnrin lóbìnrin ọmọ jẹ́ láéláé èmi ló sọ̀rọ̀ sí èmi àgbà. kí lẹ wá fẹ́ ṣe fún ọ. tí mo fẹ́ ṣe fún tí èmi fẹ́ ṣe fún padà sẹ́nu náà àgbèrè náà wà á gbélé gbọ́. àbí nǹkan á gbà. a ní ká tó rí ẹ̀sìn tí ìbádẹ́gbà ká tó ṣe àbájá ṣé wá ṣe fẹ́. pàdé níbi olóúnjẹ tá a máa ń lọ yẹn màmá retí ẹ̀ bẹ́ẹ̀ ó dìrọ̀lẹ́ ó dàbọ̀. títí tèmi ṣe fẹ́ jẹ́ torí pé tí n bá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ wà ní iléèwé tèmi iléèwé tèmi. láàrè tí ẹ gbọ́ tèmi yé ṣé kí tèmi má wàá lọ síléèwé mọ́ torí pé mo nífẹ̀ẹ́. kẹ́hìndé gba ló fẹ́ sọ gbogbo eléyìí dà ìgbà tá gbẹ́gi lérí ẹ bá fogun ọdún gbẹdọ̀ ọjọ́ wo gan làgbẹ́ tó fẹ́ fodó ọ̀hún gbóyan jẹ mo ní kó fọmọkùnrin sílẹ̀ kó jẹ́ ká máa bá tiwa lọ. mi ò lè ṣe bẹ́ẹ̀ yẹn má jẹ́ ká fi kọjú lábẹ́ gbígbóná ṣé o mọ̀ pé àwọn kan ni mo fẹ́ bà nínú jẹ́ láti múnú ara tèmi dùn. ǹjẹ́ o mọ nǹkan tó ń sọ lẹ́nu ǹjẹ́ àwọn ọmọ yọdún tó fi bà mí nínú jẹ́ ṣé o mọ̀ pé mo gbà fọlọ́run àbígbà wo gan ló tó fẹ́ dùn mí nínú. Lanre máa dùn yín nínú àmọ́ a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ohun tá a bá fi sùúrù ṣe kì bàjẹ́ ohun tá a bá fagbára mú kókókó òun ló ní ni lára. ọjọ́ mẹ́ta. ẹ àti tinú ọjọ́ kan pẹ̀lú. láti tó ní nǹkan. àlàáfíà ló wà. ojú tó ní nǹkan ẹ káàárọ̀. ṣé kò ṣe pé gbogbo àfáàjì ń jọba. àfáàjì wo. nígbà tí mo dẹ̀rẹ́ àlejò yín tí wọ́n dá pọ́n dìde. àlejò wọn kì í ṣàlejò mi o ìjókòó kọ̀ pa wá pọ̀ ni èmi ṣe tèmi àwọn náà ṣe tiwọn ni. ó dà o ẹ bá mi kí ọ̀làkọ́lá o ẹni mo dèrè wọn. 利好消息。 alàgbà o. ayé ẹlẹ́ṣẹ̀ ni. ìbájú ni o tí yóò lọ bá lè bá wọn ìbájú ni o. ayé ìgbà ẹni bí ọ̀nà mọ́ ṣe yá ṣàlẹ̀. <laughs> Ah, ó ga o ṣé pé bẹ́ẹ̀ ṣe máa ń wá bí tẹ máa ń dọ́gbọ́n jayé ni àbí. máa ń dọ́gbọ́n jayé o bàbá ọkọ mi bí pẹ́ ẹ̀ mọ̀ máa nígbà àkọ́kọ́ rẹ̀ tí kọ́lá máa gbé yìí àti mọ́ mi jáde gẹ́gẹ́ bí ẹbí. Hmm. òun fẹjọ́ mi sùn mi ò àbí òun fẹjọ́ mi sùn bàbá ọkọ ẹ̀ nìyẹn àbí tí ẹ ṣe gbọ̀ngàn ó fẹjọ́ sùn kó fẹjọ́ sùn ṣé ní bèbí ṣe bá ẹ méjì pẹ̀lú ọmọ yìí inú mi dùn gan gan ó ṣe yẹ kí tọkọtìyàwó tí wọ́n bá gbọ́ àwọn ara wọn ó ṣe kọ́ máa ṣe ìjọ mi bàbá pàrẹ máa mọ̀mọ́ dání ẹ̀yà tí ìyá àti bàbá ẹ̀ fún ẹ dé àbí ẹ ṣe gàdé ẹ wọ̀ lọ́nà tẹ̀sí kẹ́kọ̀ọ́ mo ti kẹ́ ẹ̀kọ́ gan-an mo ti rí i pé ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ̀mí yẹn lọ ó gùn jẹ̀mí yẹn lọ èdè wọn bá ọgbà tí ọlọ́run tẹ̀sí fi yẹn hàn mí mo ti pinnu pé gbogbo àkókò mi báyìí máa tó àpẹlẹ bí yẹn ṣe kò sí. ẹ kì í ṣe pé nǹkan kan tó le náà kan dán ìtàn yẹn ìyàwó mi ló fẹ́ ṣẹgbẹ́ òbí ẹ̀ ó dẹ̀ fẹ́ gbé àgbègbè ráńpẹ́ ó wà ní ìgbọ̀nà máa sọ fún òun àti ìyàwó mi. ẹnu ṣe torí yẹn lẹ ṣé wọn já pé bẹfẹrin bẹfẹrin mi ẹ ti pè mí sórí ẹkún kẹ ti sọ fún mi tàbí kẹni kí n máa bọ. yàtọ̀ sí yẹn òun mi kì í fojú mi rí ẹ báyìí kì í lè rí ẹ ọmọ ẹ tó ọ̀rẹ́ ẹ̀ yẹ́dà ẹ fẹ́ rí ẹ fẹ́ ra ọmọ yẹn ìgbà wo ni wàá bọ̀ sí. òpin ọ̀sẹ̀ yìí ni. ọ̀sẹ̀ wo. òpin ọ̀sẹ̀ táwa ní. ṣe rí òpin ọ̀sẹ̀ tí a fẹ́ parí òun ni èmi àti olórí àtọmọ yín láti pinnu pé a máa lọ fún ìsinmi ráńpẹ́ ìrìn àjò kékeré dẹ̀ kódà mo ṣẹ̀ ní tí n bá ti délé ní alẹ́ kí n gba gómi kí n sọ fún yín kó má di pé ẹ gbọ́. 啊，回来。 sí báyìí à ń lo ẹ̀gbó tòlótòló à ń lo ẹ̀gbó tútù o èyí tó bá ti lo ẹ̀gbó tútù tí wọn lè ṣe nílé yẹn ni à ń lo ẹ̀ táwọn ẹ̀rọ máa dán báyìí ìbẹ̀ ló máa gbogbo yín atán lẹ́nu ṣáà ẹ àbíkọ́. ó ti mọ̀ pàdé ẹ ṣe gan-an ẹ ṣe àtúntò àgbẹ̀ mi ẹ mọ̀ ọ́ fún nípa máa mú ṣe àmì àgbà ẹ Thank you. mi rárá ìlú lọ́jọ́ àríyá kẹ fúra ká. ẹ jẹun máa jẹ kí á sìn pa ah! kẹ bá mi lójà ẹ ti gbọ́. ẹ kú jókòó. ẹ yọ mí báwo ṣe wà ókè ẹ ṣe ẹ kú lè àbí báwo ṣe business ògbólógbò ló jẹ ìpínlẹ̀ yìí ó <laughs> ṣe báwo ni ṣe àbá ní olú. kí ló kí ni ẹni ṣe bá a dé ti méjì ilé àti lẹ́dí lọ kí ni ìmọ̀ ìwé tó sọ. ṣé wọn ọkùnrin tó kí bẹ́ẹ̀ wò Thank you. Thank you. pa ẹni jùlọ bóyá ló mọ̀ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tí ò tó ń tó yẹ ká máa yọ̀dá sí. ìgbà wo ni kọ́lágun ò ní mọ̀ bó ṣe mọ̀ yìí gan-an ló dùn mí nínú. èmi á lè fi láàyè mọ sọ́dọ̀. sọ̀rọ̀ ló sọ lẹ́nu ẹ̀ yẹn ṣé o mọ̀ pé bíbí kọ́lá ṣe mọ̀ yìí aburú lè ṣẹlẹ̀ sí mi kọ́lá ti yóò fẹ́ kó tiẹ̀ lè rórẹ́ rò lórí ọ̀rọ̀ yìí rárá kò sí nǹkan kan tí kọ́lá fẹ́ ṣe fún ẹ ó dùn mọ́ mi ní bó ṣe mọ̀ yìí ó mọ̀ pé kọ̀lọ̀kọ̀lọ̀ tó pẹ̀ díẹ̀ tí ò gbé á tún ní dùn mọ́ ni ilá aláṣepọ̀ ó dùn tó. tí wọ́n bá lè pàkúrọ̀ lójúgọ rẹ̀ èmi ń kọ́ mo dẹ̀ mọ́ pa atakóró wọnú àdó lọ́rẹ̀ kó lè mọ́mọ́nú ẹ̀wọ̀n. ó yẹ kó o mọ̀ pákó omi tó fẹnu sọ bíi títí tí ò dákẹ́. ó ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ gidi o alágbẹ̀dẹ mi tó ń lurin lójú kan tí ò dákẹ́ irin náà gbọ́dọ̀ lámì èmi tí mo wá joyè àlẹ́ ìlọ lórí ọ̀rọ̀ rẹ ó mọ̀ pé ó ní nǹkan tí mo fẹ́ gbà ni kò yẹ kí n ṣe ọ́ pẹ̀lẹ́ lára lórí nǹkan tó ṣe fún mi ṣé bí wọ́n fúnra ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ yìí ni màmá mi kú lé lórí wo tiẹ̀ jẹ́ kọ́rọ̀ ìlàjú náà jẹ́ kó bẹjú wò ìgbà yẹn wàá tó mọ̀ fúnra rẹ pé àtakò wọnú àdó mi tó wọn àtọmọ ẹni ó jọ wọbẹ. ọkọ ẹ ló wá pẹ̀mí àti bàmí ẹ̀ nílé o ó wáá fẹjọ́ ẹ̀ sùn ó sọ̀rọ̀ ilẹ̀kùn òròjọ́ náà ẹ̀rù bá mi ọ̀nà ajá yìí ti fẹ́ padà síbi ebi ẹ̀ sọ fún mi kí ló dé tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di bọ̀rọ̀ àkìtàn tí ò lólùdáná ó wáá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ẹ̀fọ́ dágunró tí ò ṣeé ṣe jẹ ṣé àbòrò pọ́mọge tó yìí ní ẹni èèyàn kì í ṣọmọge lẹ́ẹ̀mejì ah, ah, rárá o rárá o ìgbà tá à ń bẹ léwelèwe dùn mọ́ o ti wà nílé ọkọ o ti dá délé bọ̀ gbogbo ohun tí ọkọ ẹ bá dẹ̀ fẹ́ pátá ló gbọ́dọ̀ bá fẹ́ oúnjẹ tí bá lé ilé kì jẹ ìyàwó ilé ìmọ̀ gbọ́dọ̀ ṣe é ah, kí ló dé òwò adẹni tó tún múra tó tún múra bí ìgbà tó jẹ́ pé oyè dá wà lọ́wọ́ ara abẹ́yẹn ló wà nísìnyí ọ̀dà tiẹ̀ sọ fún mi ṣàlàyé fún mi ibo níbi tó ń lọ ọ̀hún gan-an tọ́kọ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ kí ló dé tó gbọ́dọ̀ dábẹ́rẹ́ èdè fọ́kọ ẹ̀ kó tó lọ. ó dá bó ṣe jẹ́ pé kọ́lá fún ẹ̀ ló wá báyìí ló wá fẹjọ́ mi sùn. inú mi dùn bí gíṣe fún ẹnu ara ìjọ náà gbogbo nǹkan tẹ pa láṣẹ fún mi gbogbo ẹni mò ń ṣe mò ń wà rẹ ṣe ni màá wà àmọ́ àlọ́ ọ̀kà òun lọ̀rọ̀ kọ́lá. wòbí wòbí wòbí kì í ṣàwa ló máa bá jà o kì í sì ṣàwa ló gbọ́dọ̀ pariwo mọ́ bí tó bá rí kọ́lá oníjà ẹ̀jọ̀ máa jà àmọ́ ohun tèmi ń bá ẹ sọ ni wípé tí a bá rí ẹ̀ṣẹ̀ kan tí kọ́lá náà ṣẹ̀ yàtọ̀ sọ fáwa tá a dúró yìí tó bá jẹ́ òun ló jẹ̀bi ẹ̀ á sì bá wí. bàbá mi bá a gúnyán fún kò fẹ́ kò ní fẹ́ náà ni bá a ro kà fún kò gbà kò ní gbà òun lọ̀rọ̀ kọ́lá ẹ máa wò látọjọ́ yìí tí mo ti fi ra mi ṣètùtù sọ́dọ̀ kọ́lá mo ń faradà mo ń forí tì kọ́lá ò mọ̀ fún mi kí wàá gan-an lèrè tèmi kí lèrè mi ń bẹ̀ ẹ wo bàbá mi ó ti sú mi ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n kúrò bí ó ti sú mi. kẹ́hìndé ọkọ mi ìjìrì ara àṣokùn ẹdújọ bí ọba ọmọ sùúrù náà ló máa ní o wọ́n ní ìbẹ̀rù kì í ṣe oníṣẹ́ àfẹn tó bá forí sí dókè la máa gbàlà ṣó o wá rí ọlọ́run lédùmarè ọba mi òkè tó ń sẹ ẹ̀sán fọ́mọ tó ń gbọ́ ti òbí ẹ̀ ọlọ́run ní fi tiẹ̀ dùn ẹ̀ wo láti torí ìwà tọpọ ehù sí ẹ nínú ilé má sọ̀rọ̀ ẹ̀dọ̀ mi lépo tó fẹ́ túgò ẹ̀fọ́. ṣó wá rí àwọn òbí ẹ méjèèjì a lè rọ́nà lẹ́ka ní kò torí ọgbọ́n mi. jọ ọkọ mi ọmọ orí adé ọmọ òkúta mẹ́ta àtàgàkú ìkọ́kọ́ mi lẹ́sẹ̀ lálọ́ ìkọ́kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ìkan nígbà tí mo nà kí ni mo wá ròde adé kú mo ní lórí adé mo bá lọ ọkọ mi ò mórí adé ṣáà wà. jà ẹkùjọ mẹ́ta ẹ ti bá wa rí sèdí àwa méjèèjì ẹ ṣe mo dúpẹ́ ọlọ́wà nífẹ̀ẹ́ yìí náà ọlọ́wà nífẹ̀ẹ́ yìí ẹ tó bá dọ̀là màá ní káwọn ọmọọṣẹ́ mi wà fún yín lọ àwọn fún yín lọ ẹ ṣe gan inú mi dùn ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́. kɛriɲɛ wale ajá ń bẹ́ kù ṣe kí ló wá ṣe nínú ilé mi. Hmm, àjọ ní àjọṣepọ̀ tuntun ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé gbogbo bó ṣe ń gbìyànjú láti lọ sílẹ̀ òkèèrè gbogbo ẹ̀ pátápátá làṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ torí pé kò sí nǹkan kan tó pamọ́ lábẹ́ ọ̀run. kí nìyẹn wá dífá fún kí ló kàn án pẹ̀lú ìrìn àjò tẹ̀lé. sori bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọmọ ìyá làwọn méjèèjì bẹ́ẹ̀ kọ́ lọ́nà kan bẹ́ẹ̀ dẹ̀ ni lọ́nà kejì ọ̀rọ̀ tó ń sọ èkó kàn mí lọ́nà kan ṣùgbọ́n ní ọ̀nà kejì ó kàn mí báyìí ó ṣẹ̀wọ̀ ẹ̀ méjèèjì mọ́ mi lára. nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ẹni wípé ó ṣe má torí pé ìwọ fẹ́ dùnnú kó kó ẹlòmíì sínú ìbànújẹ́ kí ló ṣe ẹ́ tó joyè ọ̀jálé onílé bó tiẹ̀ lẹ́yìn ọ̀pẹ̀rí olórí wa tiẹ̀ mọ́rùn pínpín. jẹ́ kí n sọ kíní pọ̀ fún ẹ ìrìn àjò ẹ tó ń lọ yẹn á mú kẹ́hìndé ìyàwó tèmi lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. láàrẹ̀ wọ́n fi máa tó dédé àkókò yìí ní ọ̀la èmi àtìyàwó mi máa wà níbi tá a ti ń ṣe ayẹyẹ ìgbéyàwó wa ọdún kẹrin. ọ̀gbẹ́ni kọ́láwọlé ọkọ ìyàwó hmm. ẹ ṣe tẹ́ gbà mí nímọ̀ràn ìwọ tó ò fẹ́ kẹ́ni kankan bá ti jẹ tó o sì ń tepo sáàlà ọmọ ẹlòmíràn bóyá ló mọ̀ pé nǹkan tó bá gbìn ló máa kà tọkẹrẹ rẹ bá sì jẹ yóò sùn wá wá gbọ́ o. sí wá bá mi èyí tó ṣe yìí ìdájọ́ ẹ̀ láì bójú wẹ̀yìn ṣé òun pàjẹ́ ìbójú wẹ̀yìn ló bẹ́lẹ́dẹ̀ jẹ́ ni. kẹ́hìndé má bínú sí mi o bírìn àjò tèmi ṣe rí nìyẹn o kì í ṣe pé mo gbàgbé lè ọkàn mi wà lára gbogbo ẹbí mi ní gbogbo ìgbà ṣùgbọ́n ọlọ́run ọba ó lágbára lórí àwa ẹ̀dá kan lọ tọ́lọ́run ọba bá ló ti tán kò sẹ́dà tó lè sọ pé ìrìnàjò abiyamọ báyìí ó dẹ̀ fi tèmítọ́pẹ́ sílẹ̀ láì wojú wẹ̀yìn torí tèmítọ́pẹ́ gan-an ni mo ṣe wá o kẹ́hìndé mo fẹ́ kó bá mi tọ́jú tèmítọ́pẹ́ dáadáa má fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan torí pé èèyàn méjì kì í jágbà o tọ́lọ́run ọba bá pa bàbá lórí á fi rògbọ̀n rọ́pò nígbà tèmi ti rìnrìn àjò tọ́lọ́run ò gbà mí láyè láti tọ́jú tèmítọ́pẹ́ ìwọ ni mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ dáadáa kí ló dé tí wò lè dúró kàdíjọ́ máa tọ́jú ẹ̀ hmm, kò lè yé ẹ̀ ọlọ́run ló bá aláṣẹ lórí àwa ẹ̀dá ibi tó rán mi lọ ni mo lọ kẹ́hìndé mo ti fẹ́ máa lọ dúró dúró jẹ́ àdíjọ́ máa lọ ah, a lọ o dúró dìgbà tiẹ̀ ibi tí mò lọ yìí kì í ṣèrìn àjò à ń kọ̀wọ́ rìn. kún fún ayọ̀ oyin ẹ̀rín ìdùnnú ìgbéga àti ọ̀pọ̀lọpọ̀ ìlọsíwájú. ọmọ Kennedy bẹ́ẹ̀ bọ̀ ṣọlẹ̀ mo fẹ́ẹ́ kó ronú dáadáa tó bá fi máa di àsìkò ní ọdún tó ń bọ̀ tá à ń ṣe ayẹyẹ àkókò tí a ṣe ìgbéyàwó wa báyìí mo fẹ́ kó ronú nǹkan kan lọ́kàn rẹ̀ ká dẹ̀ fi síwájú ọlọ́run pé kó tó dìgbà yẹn máa ṣe fún ẹ. kí ni mo ti fẹ́ béèrè ó ti tẹ́ mi lọ́rùn gbogbo nǹkan tí bá fẹ́ lọ fún mi ah, kí ló tún kù omi ìfẹ́ kankan mọ́. mo mọ̀ mo mọ̀ mo mọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ pé o tẹ̀ ní ìtẹ̀lọ́rùn ṣùgbọ́n rò dáadáa nǹkan ọ̀tún ṣá tẹ́ pé a lè fi sọrí pé eléyìí fún ayẹyẹ àjọ̀dún ìgbéyàwó wa ṣó ti yẹ ro bóyá bí ọkọ̀. ọkọ̀ àìmọye ọkọ̀ nílé mélòó mo fẹ́ gùn tán. o dẹ̀ jọ ọ̀rọ̀ o. kí ni mo wá fẹ́ o jẹ́ kí n ro jẹ́ kí n ro jẹ́ kí n ro ìfẹ́ ẹ. <laughs> mo ti ní eré ìfẹ́ mu àfi tí ó pátá. kẹ́hìnlẹ̀ ó yà ẹ̀ lẹ́nu. kọ́láwọlé ò sọ fún ẹ pé òun gẹ̀ẹ́sì wá bá mi lé lánàá. mi láríwájú ìkòyí ẹ̀sọ́ ọmọ àpọ̀tìkúyọ̀ ọmọ òtàkà kàgbáriwo ọ̀run wọ̀yọ̀ wọ̀yọ̀ èmi náà ṣetán lónìí wá gun àpò kìrìsà wá bá kọ́láwọlé gẹ́gẹ́ bí n tó ti mọ̀ tẹ́lẹ̀ bí mo fẹ́ rìnrìn àjò lónìí ni kò ní dọ́là mo ṣetán láti wá mú i. láàrin àbí kí ló kúrú pẹ̀ ṣé o dẹ̀ mọ̀ pé kì í ṣe pé orí ẹ̀ dàrú ṣá ẹ ẹ gbà mí àbí bàbá ẹ ti ń sìn ní ẹ ó sáà mi ń tọ́jú ẹ̀ ní o dẹ̀ pé pẹ́lú ètí fẹ́ kọ̀ọ̀mọ̀ jẹ́ ẹ ẹ bá mi bí. káyìnì ó yẹ o sọ fún un lóyún ló ya wèrè ó ṣe tọ́tọ́ fẹ́ jájà ibi tó gbà sí ibi tó ṣe ń sọ wọn jẹ́ ó yé mi ni mo ya wèrè àbúrò.

ẹ máa ṣe ẹ máa kú àgbálẹ̀ mi mo máa dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣe o. kò tó yẹn ẹ má sì yọnu bó ṣe yẹ kó rí nìyẹn torí ṣe wà là ń ṣe ṣe wá rí àwọn ọ̀daràn náà wọ́n ti bẹ̀rẹ̀ sí mẹ́ta o ọkùnrin tí ẹ sọrúkọ ẹ fún wa tẹ ṣàpèjúwe ń rọgbọn náà dárúkọ fún àwọn àmọ́ ọkùnrin dàtà ń wí orúkọ ẹ ti wà níbi ti pẹ́ lọ́dọ̀ wa níyì tá a ti ń wa mo sì mọ̀ pé ní báyìí ọlọ́run ti sọ̀rọ̀ ńlá jiná ọwọ́ ṣìkún wa máa tẹ̀ báyìí pẹ̀lú àṣẹ Èdùmàrè. ọlọ́wọ́ á fún mi ṣe. àmín àmín mo fẹ́ bí oyin kankan o báwo ni awo ọ̀rọ̀ yìí ṣe lu sí lọ́wọ́ kó tó di pé ọwọ́ bí wàá fẹjọ́ sùn wá. ẹ wò ẹ ṣe ọ̀gá ọlọ́pàá níbi tí ọ̀rọ̀ gbédé dúró yìí kò sí ìrànlọ́wọ́ kankan tẹ́ fẹ́ kí n ṣe fún yín tí mi ò ní ṣe ẹ kò sí awo kan láwo ẹ̀wà akọ̀wé mi akọ̀wé tó ń ṣiṣẹ́ ní abẹ́ mi nílé iṣẹ́ mi òun ló pè mí tó tú àṣírí gbogbo ọ̀rẹ́ fún mi. dúró lọ irú kí ló ń sọ kí ló gbà lérò yìí. pé kí n sílé mi ibi mo fẹ́ kí n sùn. ọ̀gá ewu ẹ lé o ṣé orí láre ọkọ àfẹ́sọ́nà ìyàwó yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti lọ gba àwọn agbanipa alẹ́ ìdè náà ń bọ̀ lè yàn ẹjọ́ nítorí ọlọ́run àtẹni àtìyàwó àtàwọn ọmọ yín ẹ kúrò nílé o ẹ kúrò nílé o ọ̀gá kíkẹ́ báwo ni wọ́n ṣe mọ̀ pé ẹnìkan wà tó jẹ́ láre àti pé báwo ló ṣe mọ̀ pé láre ó ti ní kankan ṣe pẹ̀lú ìyàwó mi tẹ́lẹ̀ bó ti gbọ́ná jọ̀wọ́ sọ fún mi jọ̀wọ́. ẹ wọ ọ̀gá ṣe rí àsìkò tá a wà yìí kò sí ìbéèrè àbí ìdáhùn kankan ẹ ṣáàjọ Ọlọ́run jẹ́ ká fojú sunkún ara wa o ẹ kúrò nílé ẹ má kọ̀rọ̀ mi dànù. kíkẹ́ kíkẹ́ bó ṣe rí nìyẹn o bó ṣe jẹ́ gẹ́lẹ́ òun mo ti sọ yìí. ó dáa ẹ tí wọ́n wá rí bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni Kọ́lá ẹ jẹ́ kí a rí akọ̀wé yín yẹn ká béèrè àwọn béèrè kan lọ́wọ́ ẹ̀ á ràn wá lọ́wọ́ láti tẹ̀síwájú. ìgbà jẹ́ pé fún tẹ̀síwájú ẹjọ́ tó wà nílẹ̀ ẹ ìgbàkigbà tẹ́ bá ti fẹ́ rí màá mú wá fún yín ṣẹ̀gbọ́. ẹ fẹ́ rí àwọn ọ̀daràn náà. ẹ̀yìn mo rí i pé òun wo akọ̀wé ọ̀gá ẹ̀ tìyanu tìyanu ló wà òun ló gbé wa débi akọ̀wé ọ̀gá ẹ̀ ló wá bá wa nílé ó ní òun ní gbólóhùn kan tàbí méjì láti sọ ó ní pàápàá jùlọ pẹ̀lú ìwọ alára tó jẹ́ kẹ́hìndé òun fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyẹn la fi mú lẹ́yìn la fi ní kọ́kọ́ ẹ lọ jí ẹ wá akọ̀wé ó yá o. ẹ ṣe mo dúpẹ́ wíwá tí mo wá síbí báyìí léni mo wá láti wá bẹ̀ gbogbo léni pàápàá jùlọ ìyàwó ọ̀gá mi ó ṣeé ṣe kẹ́ má mọ̀ wípé mo ṣẹ̀yìn ṣùgbọ́n ẹlẹ́dàá yín mọ̀ wípé mo ti gbàbọ̀dé fún yín lọ́pọ̀lọpọ̀. kọ́lá bá mi sọ fákọ̀ ògbú ẹ̀ kó má bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ yà kó jáde kúrò nílé mi mo bá jáde kúrò nílé jọ orílẹ̀-èdè ọ̀rọ̀ èrí bẹ́ẹ̀ sínú ah, bá ń bí èèyàn máa ń ṣe làákàyè ni ṣe mímọ̀ ṣe ẹ̀ ni ìwé wọlé lábẹ́ ó lóun ṣe fi sílẹ̀ ká gbọ́ nǹkan tó bá wà jẹ́ kó fi gilugi ká gbóhùn gi jẹ́ kó fún pẹ̀lẹ́pẹ̀ ká gbóhùn ọ̀pẹ jẹ́ kó sọ nǹkan tó bá wà káàánú ọgbọ́n nǹkan tó fẹ́ sọ. ẹ wo ọmọ mi wo bí ń tirẹ ẹni àìfọlóró gbé máa bọ́rọ̀ ẹ lọ ẹnujọ́ mẹ́ta yìí ni láàrin wa bá mi ó lóun fẹ́ mọ lílọ bíbọ̀ ọ̀gá mi ó fẹ́ mọ ìwọlé ìjáde wọn láì mọ̀ pé ẹni bíi ti ń pọnmọ́ rí balùwẹ̀ ni àṣeyọ burúkú ti ń gbẹ́jọ sápò ni mi mọ̀ pé ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfúnra ni láàrin. kíkẹ́ mo fẹ́ kó o ṣe ìrànlọ́wọ́ kan fún mi inú mi á dẹ̀ dùn tó bá lè ṣe ìrànlọ́wọ́ náà fún mi. láàrin irú ìrànlọ́wọ́ wo ló fẹ́ látọ̀dọ̀ rẹ̀ ọṣẹ ṣe orí ìrànlọ́wọ́ tí mo ní kó ṣe fún mi tó bá ṣe fún mi ah, ìwọ náà mọ̀ wípé o bá olórí èèyàn kan dòwò pọ̀ mo fẹ́ mọ̀ nípa ìrìn ọ̀gá ẹ̀ fínífíní gbogbo bó ṣe máa ń lọ tó ń bọ̀ wọléwọ̀de ẹ̀ tó bá lè jẹ́ kí n mọ̀ èyí á lè ràn mí lọ́wọ́ nípa Kẹ́hìndé tó jẹ́ ìyàwó rẹ̀ kẹ́hìndé ìyàwó ilé ọ̀gá mi kí ni wọ́n ní ṣe pẹ̀lú ẹ̀. <laughs> bẹ́ẹ̀ la bí ni ṣorí kẹ́hìndé ìyàwó àfẹ́sọ́nà mi tẹ́lẹ̀ ni èmi lọ́kọ àárọ̀ ẹ̀ àwọn òbí ẹ̀ ló yí àwa méjèèjì lágbódà sínú àwọn náà jẹ́ ká lè fẹ́ra wa. tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ á jẹ́ wípé ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wọ́n bẹ́ẹ̀ ni. kí ni túmọ̀ ẹ̀. ìwọ fàárín yẹn lẹ máa fẹ́ kó ṣèlérí kan fún mi pé gbogbo ọ̀nà tí n bá tọ́ ẹ sí ni wàá máa gbà àti wípé o máa mú kẹ́hìndé kúrò nínú ayé ọ̀gá mi pátápátá. ìdí nìyí tí mo fi ní kó jẹ́ kí n mọ lílọ bíbọ̀ ọ̀gá ẹ̀ kí n mọ ní ẹ̀ dáadáa tí bá ti mọ kẹ́hìndé ti ṣetán àti kúrò ibẹ̀ yóò kú tí a yẹ ẹ. ọ̀dọ̀ mi gan la yẹ ẹ. ẹrù mi ni ìwé gbọ́dọ̀ pa nǹkan mi padà. òun ló fòfò iṣẹ́ òní ó jẹ dáadáa ibi tó ràn mí dé máa jẹ jù bẹ́ẹ̀. ayé àdá inú àjẹjù ṣòwò dùgbà lọ́wọ́ ṣe àlọ́ àrẹ. mi ò fi ẹ́ lẹ̀. ṣe o. gbọ́rọ̀ lọ. ìrìn àjò sọ́gà mi rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí láàrin ṣe wá bá mi nìyẹn ọjọ́ náà ló wá bá yín ó nígbà tó wá bá yín wípé kẹjẹ kí ẹ̀yin àtòun kẹjọ máa tẹ̀síwájú nípa eré ìfẹ́ yín ó lẹ sọ pé ẹ ṣe pé ẹ lè fi ọkọ yín àti ọmọ yín pé ẹ lè fi sílẹ̀ ọ̀rọ̀ ibi láàrin inú gan-an ó wá sọ fún mi wípé kàkà kíkó má jẹ́ sísè èèyàn á fi ṣàwádà mo ní kí ni ìtumọ̀ owó yìí ó wá fi yé mi wípé tóun bá ti lè fẹ́ kẹ́hìndé wípé òun máa pakọ́lá ni ah, mo wá rò pé tá bá ń jà bíi ká kúkọ́ o ni mo ṣe pe ọ̀gá mi ni mo ṣe sọ fún yín jọ́ yẹn wípé kẹ́ ẹ má dúró sílé àtẹ̀yìn àtìyàwó àtàwọn ọmọ yín. àmọ́ láti gba ọ̀rọ̀ yìí ara mi ò balẹ̀ ẹ̀rí ọkọ̀ ìjẹ́ ìyẹn ni pé wọn ló ṣèfófó fọgá ẹ tó fi sá kúrò lé. ọlọ́run lẹ́dùnmarè mo mà dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ ọlọ́run alihamudulilayi mo dúpẹ́ pé ní ẹlẹ́dàá ẹdújọ bí ó gbàbọ̀dè ọlọ́run ṣe o. ẹlẹ́dàá tèmi náà gbàbọ̀dè o. ìwọ kẹ́hìndé ni mo ní bá wí ilé ayé báyìí. o ti wá rí ìdí tó fi láti dáríjì kíkẹ́ lọ́mọ báyìí òun ló gbọ́ pé wọ́n fẹ́ pa ọkọ ẹ̀ ló wá ṣòfófó fún yín lẹ fi kó kúrò lé ah, ó dá tó bá wá gbọ́ tó fi gbígbọ́ ṣaláì gbọ́ ṣé n táwọn sọlé ní ìlànà máa sọ ṣẹ̀wá báyìí o rí wípé oore wà nínú ibi ibi náà wà nínú oore ẹlẹ́ǹkejì nínú ọ̀rọ̀ mi rè o ti wá mọ ìdí tí ọmọ fi gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí òbí lẹ́nu nítorí wípé ládá tó wà níbẹ̀ kò láfiwé níwájú ọlọ́run ọba ọmọ tó bá ti bọ́rọ̀ òbí kí bàbá máa wí lọ́jọ́ tèmi tó bá ṣe pé nígbà náà tá à ń bá ẹ sọ tó ń warùn kì tó ń warùn kì ṣé tó bá jẹ́ máa ń relo fẹ́lẹ́gbẹ́ èmi wọn á níyàwó apààyàn nìyẹn ìyàwó adigunjalè ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ o ṣẹ́rí kò sí ohun tó ju ọpẹ́ lọ níwájú ọlọ́run nítorí tí Yorùbá bá fẹ́ pé èdè tó bá dùn ládùn jù wọn á lọ́rọ̀ wá tọpẹ́ ó lọ kò sí ohun tó jọpẹ́ lọ o bí kì í ṣe pé ká máa fi gbogbo ìgbà ká máa fi dúpẹ́ níwájú Ọlọ́run. bàbá mi òótọ́ ọ̀rọ̀ lè sọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ o mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin òbí mi ah! mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé ọkọ̀ tọ́lọ́run bá yẹ̀ fún alábọ̀ọ́lá ẹ̀kọ́ làwọn ṣe ògùn dúpẹ́ tí láàdá onírọ̀rùn ìyá ọ̀gá àmín tèmi tọ́pẹ́ mi ikú òkùnkùn nípa ẹ fún mi ọlọ́run àdúró tiẹ̀ láìpẹ́ láì jìnnà òun máa gbà fún un torí ọlọ́run ọba ti ṣohun àrà ló ayé mi iṣẹ́ ọlọ́run ti ta. ṣé kò ti lóyún. pé àtàkùn ìlà àtàkùn ìlà. fẹ́ bárakùn rẹ̀ tani. eléyìí. yes. tó bẹ sọ. ha láre àṣemíjì ọlọ́run bá fawọ́ fẹ́lẹ́ bonú àwa ẹ̀dá kò jẹ́ ká rí kun àṣebì. ha ọlọ́run ọba mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o tó jẹ́ ń kọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu tó jẹ́ kí n fẹ́ láre yìí tá a bá wọṣọ funfun fẹ́lẹ́ dẹ̀ yóò padà bàjẹ́ náà ni ah, kí ló ń bá ń gbé ìgbà yìí làárọ̀ ẹ̀ tarúgbó sunkún balẹ̀ òkété rẹ̀ gbàgbé ìbòsí ó wá déwájú alátẹ̀hún káwọ́ lérè. Ah! ìjọba ìjọba amúnimádà amúnimóògùn lẹ́yìn ọlọ́run elédùmarè ìjọba ló tún kù kọ́hìndé kì í ṣe torí wípé mo fẹ́ ṣe aburú fún wa àti ìdílé ẹ̀ ó ní nǹkan tó ń pa mí lẹ́kùn àmọ́ mo ti ṣe ìlérí mo ti pinnu pé ẹnikẹ́ni tó bá pa ìyá mi máa pa òun náà. lẹ́yìn ló ń fẹ́ ẹ mọ́. ṣé ó ti gbàgbé ìlérí tó lérí fèmí ni ó ṣe ìlérí fún mi ṣé ó gbàgbé ni. mo ṣàlàyé fún un oníṣe bá bí amú lẹ́yìn náà ó lóun ò lè kọ̀rọ̀ sáwọn òbí òun fún mi ní ti bá ti ṣàlàyé fún yín. ní lọ́kàn ara mi pé ẹnikẹ́ni tó bá gba ìwọ Kẹ́hìndé lọ́wọ́ mi màá pa òun náà màá pa àwọn tó jẹ́ Kẹ́hìndé màá tún para mi àmọ́ Ọlọ́run ọba kọ ìlérí ìjọba ò jẹ́ kí n lè mú lérí mi ṣẹ èmi èmi láríwájú àkúfọ́ tí jókòó ti kànra ti kànra kì í ṣẹ̀bi ẹ o. ṣé wo ò pa agbára Ọlọ́run ó tàwa ẹ̀dá lọ ó ṣe lásán ni.